amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa a lọ́wọ́ ọlọ́run pé ọjọ́ ìní tún ṣe kí ni ẹ ó bá wa láyé ó bá wa láàyè ẹ ẹ olólùfẹ́ wa kí yín o ẹ ṣe dáadáa ni ẹ a kú ọwọ́ ẹ ẹ adẹ̀kù ló wà yìí ẹ mi máa ń sọ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ pé kòkó nílé mọ́ wa lágbára ọlọ́run gbogbo yìí tí kòrónà tó ń lọ tó ń bọ̀ tó ń ṣe yìí lágbára ọlọ́run kò ní dé ọ̀dọ̀ wa gbogbo ibi tó bá wà náà tó yẹ kó gbilẹ̀ náà ọlọ́run bá ṣe kí ni àbáwá lè kúrò mẹ́ lágbára ọlọ́run ayé àpàdà di gbogbo ẹ̀ ṣe rí ṣàlàáfíà ni a tún ti dé èmi ọmọ yín náà lè jíró yìí là hmm, ọba ọmọ bàbá onífàrídà ọba onífàyíṣà a tún ti dé ẹni mo tún ti ṣe mo tún ti ṣe sẹ́gun mo tún ti dé abawalawa lẹ́nìí abawalawa ní sáré sáré fẹ́ púpọ̀ ní ilé làwà so gbogbo gbogbo ẹbí wà lé àti láwálé àbúrò mi dáadáa dé ọmọ ayé ọbásàn dé ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ eh, ọmọ onílàrọ̀ dé ṣẹ̀gẹ́ kejì eh, àná wọn lóṣogbo dé starboy wa joshman gbogbo akọ́kátà la wà lé eh, ẹ̀yin tí lágbára kíyín ẹ̀yin tẹ́pẹ̀ ilẹ̀ ń bá wa fún wa ní advert mọ̀ra náà gbogbo yà kí ẹ lólùfẹ́ wa ẹ̀yin torí amóhùnmáwòrán star times ń bí ẹ̀yin tí international ẹ̀yin tí tẹ́ ń wò láti amẹ́ríkà london tẹ́ ń gbádùn wa

Mm, tó bá ń sọ nípa kọ́mẹ́dì nkankan mọ́ra wọn pé ká pani lẹ́rìn ní indọ́sítírì wa ní ti yorùbá movie indọ́sítírì wa. bàbá ní ẹ má wọrí àjọ sẹ́yìn àjọ ṣàwádà àjọ ṣe fàájì àjọ gbọ́ra wáyé torí ẹ mo fi ní ẹ wá nǹkan fìdílé o bàbá màmá ẹ̀yìn ọmọ náà gbogbo yín ni gẹgbẹ́ra yín ẹ ra wá bí omi bí júùsì ẹ má mú nǹkan tó le torí pé lẹ́nìí ẹ kọ̀gbọ́n ẹ rẹ́rìn gbogbo nǹkan lẹ máa mọ nípa ilé ayé lọ́tún lọ́sì lókè nílẹ̀ wà láìtàláì tó bá ń gbọ́ pé ẹ lè jẹ́ tán abati muhammed pẹ̀lú ni legendary Baba, àgbàlagbà pátápátá pátápátá ìbàdàn mo ti rí bàbá láàfin bàbá ti ń fún wa lóríṣiríṣi gbẹ́sẹ̀ ọgbà ẹ̀mọ́ra wọn èmi á jẹ́ kí bàbá ṣe kí ni kí wọ́n dárúkọ wọn hmm, gbogbo orúkọ tó ti wá ń jẹ́ bíi mẹ́ta mẹ́rin náà wọ́n á gbégbá wọn lẹ́gbẹ̀ẹ́ bàbá o mo kí sáà ìdí òní tiẹ̀. àwọn náà ni àwọn ni bàbá èmi fẹ́ fún yín tó ní. bàbá wà nílé kí ló ń ṣe yín. ó wà mí ó bàbá ẹ bá mi dárúkọ yín fún ara létọ́ wò yín káàkiri àgbáláyé. àtúrà fáwọn tó ń tẹ̀ bá wa lẹ́yìn o. Èdùmàrè lójú tiwọn o àdúrà báwọn tó ń jẹ̀bà wa lẹ́yìn o yẹ́yẹ́yẹ́ Èdùmàrè lójú tiwọn o. mo ń bá ń fún wọn lẹ́kọ̀ọ́ wọn a máa sọ̀rọ̀ ẹ bá ọ kí ló lè fa tẹ̀bà ní gbogbo kí ló lè fa tẹ̀bà ní gbogbo gbà. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn òkun lọ́hùn lọ́hùn kì í ṣe ẹ̀yìn odi lẹ́yìn òkun òkè ìpè ẹ̀kú ọjọ́ mẹ́ta kan èmi náà ni èmi tí wọ́n ń pè ní làlà kókó fẹ̀fẹ̀ kókó hmm. ògbójúlógún sọ àmọ́ àyẹ̀ǹkó gbìn ẹ̀ hmm. wọ́n ń pè lọ́rùn kọ̀ jẹ́ ọwọ́ hmm. amúkókó mú ọ̀tá ránṣẹ́ èmi ọkọ̀ kútẹ́lú ọ̀jà sí kòtò kárà ọ̀run pẹ̀lẹ́ mo pé ń wo ọkọ̀ kútẹ́lú kékeré kẹ̀kẹ́ bàjẹ́ òṣètò èmi náà ni tí gbogbo èèyàn mọ̀ sí ayọ̀ òṣìnà hmm. hmm. àmọ́ tẹ̀yìn olólùfẹ́ mi mọ̀ sí hmm. pápá lólo. mo fẹ́ sọ kí ni kan fún yín máa sọ ní tó bàbá o bàbá o ó wà ń bẹ ẹ ti di pé <laughs> ẹ ẹ ti pé kò lè ń ṣe pé ẹ náà ti mọ̀ pé ẹ tètè ya pé ẹ ń kẹyà tó kò torí ẹ gbádùn ara yín gidigidi gan lè nìyí ibi tá a máa yà á pọ̀ ẹbí taba lọ́pọ̀ torí taba ń gbọ́ pé ó pọ̀ lẹ́nu bàbá ó pọ̀ lọ́pọlọ òun gangan ni bàbá ẹ ṣe gan ń gbé àpè yín ẹ jẹ́ wa ẹ adúpẹ́ lọ́wọ́ yín sà ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run ẹ gbogbo iṣẹ́ wọ̀nyí ẹ jèrè ẹ ẹ bàbá ẹ wọ́n ti gbọ́ orúkọ yín wọ́n ti ọmọ bó gangan ni yín sà torí oṣiṣi kan là ń gbọ́ gan nǹkan náà mi kan nǹkan náà Ìbàdàn kìíní ọmọ bó gangan ni yín ibo ni bàbá ibo ni ìyá sà. ẹ ṣeun Eh, ìjìnlẹ̀ ò rà wọ́n ní ọmọ àlè èèyàn ní fi ọwọ́ òsì ju ilé bàbá rẹ̀ òyìnbó ló sọ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ pòwe ó ní a devilish boy pointed his father's house with leg and ọmọ òsì ọmọ ọmọ tí ò wúlò níjú ọwọ́ òsì ní ilé bàbá mi nu no my father's house èmi ni ọmọ ìjèṣà òṣèré ọmọ onílé òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ ìjẹ̀ṣà ni mí o òṣù ògúdú ọmọ àrí ọ̀bẹ yun àkàrà lọ́rùn tẹ bá ń gbọ́ òṣù òṣù òṣù ní gbogbo nàìjíríà ikú bó ṣe tóbi tó yẹn tẹ bá ti gbọ́ òṣù yẹn tó pé ibi tẹ́ ti máa jẹ àkàrà nìyẹn àkàrà ní wa ń bẹ̀ yẹn kálukú ni. tẹ́tí ń gbèkó náà a sì ń bọ̀ ń bẹ̀ náà ah, mo ní mo lè sọ nípa ìjẹ̀ṣà ṣé kí n wí o mo lè sọ nípa ìjẹ̀ṣà ṣé kí ọmọ wa o bòkú rẹ́mi ìjẹ̀ṣà ìṣeré onílẹ̀ òru bàbá o ẹ máa sanwó yẹn ẹ sanwó yẹn ẹ sanwó yẹn. mo ti pé fáyà bẹ́ẹ̀ ni jẹ́ sínú gbé ẹ ṣe ẹ ṣe mo ti gbé mo ti gbé mo ti gbé bàbá. bàbá níbo ni mọ́mì níbo ni ìyá. Um, bákan náà ni ìyá mi ọmọ òṣù ni wọ́n ibẹ̀ ni bàbá mi ti sọjú náà ó yọjú náà lọlé bàbá ìyá mi ni hmm. n kò sì yọjú náà débẹ̀ hmm. ó wá rí i pé ah, ọmọ wo ló pupa báyìí torí dòmùdòmù báyìí. Hmm. ọmọ mi pupa ah, ọmọ adé ẹ kódà ó tó kọlà ọmọ ọba tún ni ah, ọmọ ṣe dáa tó bí ọmọ dáa ó dẹjọ́ bó ṣe kàkà sínú òdòdó tí mẹ́bẹ̀ bó ṣe fà tún bó ṣe mú ìyá mi wálé náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ bàbá ẹ̀yin mélòó wà torí ọmọ àwa ọ̀dọ́ máa ń béèrè ẹ̀yin bàbá lẹ́mọ́ ni wọ́n ń ka àwọn máa ń béèrè pé wá tó mélòó ẹ̀gbọ́n mélòó àbúrò mélòó torí ká ọkọ mọ̀ ń pa yín kó tó di pa bẹ̀rẹ̀ sí wọ gbogbo ẹ̀ ṣe ń lọ díẹ̀díẹ̀. ẹ ṣeun bàbá mi ó jí abiyamọ àgbẹ̀ ni o àgbẹ̀ paraku ni bàbá tó bíbí lọ́mọ orúkọ wọn a sì máa jẹ́ Abraham Ogunṣina Williams. Williams. Mm ìtàn bẹ ń bẹ níwájú. ìtàn bọ ń bẹ torí Williams mo tún ti rí mẹ́kọ̀ọ́ bá kan bí n gbé kí ni ah, oh. mo ti tàn mo ti mo ti fa ṣe. ìyàwó kankan ni bàbá mi ní ó fẹ́ méjì fúnra rẹ̀ mẹ́ta fúnra rẹ̀ ó jogún nǹkan ṣe kó ti di mẹ́rin báyìí gbogbo wọn ló dẹ̀ ṣàbíyamọ fún. bàbá àwọn ọ̀dọ́ ń gbọ́ nǹkan tẹ̀ ń sọ yín pé ẹni pé ó fọ́ mẹ́ta fúnra wọn ọjọ́gùn kan ẹ̀ tún ẹ̀ láyé wa ah, ayé social bàbá mi wà láyé ẹni tó kù ń bàbá fún tó ṣaláìsí àwọn ìyàwó tó fi sílẹ̀ kí àwọn má bàa jẹ wọ́n ní kí àwọn má bàa jọ mú òkú ọ̀run ó yẹ ká máa tọ́jú ọmọ òkú ọ̀run àtàyà òkú ọ̀run wọn wá mú ìyá tó jẹ́ bí ìyá wa ń gbà náà ìyá àbèjì wọn wá fi fún bàbá mi pé ntí àwọn ẹrù tí bàbá rẹ tó fi ilẹ̀ rèé o hmm. kí ọmọ jẹ́ o hmm. ìwọ lọ́mọ sọ̀kọ̀ po hmm. fìlà rẹ̀ tó ṣe fìdé lórí báwọn òun ni ó jẹ́ pé ó sú opó ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ gbà náà ó sú lópó àmọ́ fún ara tiẹ̀ ó fẹ́ yálé ìyá mi ni ìyàwó kejì ìyá àwọn bùsù yìí ni ìyàwó kẹta ọlọ́run sì ṣe gbogbo wọn lábíyá mọ́ ní ti ọ̀dọ̀ ìyá tèmi. Mm márùn ni bàbá mi bí fún hmm. ìyá mi bí bàbá mi fún bàbá yìí èmi ni nàmbà tírì hmm. táyé kẹ́yìn hmm. bíi tiẹ̀ náà wọ́n bí lé mi lẹ́yìn ẹni tó jẹ́ ìyáálé pátápátá ó méjì first born and second born ó wọn ẹni tó wá jẹ́ ẹni tí wọ́n súlókó fún bàbá mi ó Dòwú àti Àlàbá. Mm ẹ̀kẹta àtẹ̀kẹrin ọmọ kọ́ obì lé wọn obì fún wọn ẹni tó wá jẹ́ the last wife òun náà tún bí méjì hmm. wàá fúnra rẹ̀ kà àìkà mọ́ fọ́dọ̀ mọ́. bàbá o bàbá yẹn bàbá yín wọ́n gbìyànjú nígbà tí èso máa lè. ó pọ̀. ó ní mọ̀sẹ̀ rí tálẹ̀ǹtì rẹ mọ́lẹ̀ hmm. arákùnrin hmm. olúwa yóò béèrè lọ́wọ́ rẹ hmm. ohun tó gbé ṣe tí bàbá mi ti ṣe. màá padà dọ́dọ̀ tẹ́ náà bóyá ẹ̀yin náà bóyá tó náà mọ́ máa ń ṣe ju bàbá lọ ni ẹ̀yin náà ẹ̀ gbọ́dọ̀ ṣe ju bàbá lọ lọ́rọ̀ ẹ̀ á sì padà bọ́ ńbẹ̀. àyè sọ́kù tó bí ọjọ́ àṣẹ. ni torí pé torí mẹ́rin ni péré ni bàbá ṣe ọ̀dẹ̀ ni ah, ọmọ gbọ́dọ̀ ṣe ju bàbá lọ ẹ̀yin gbọ́dọ̀ ṣe bí mẹ́jọ sí mẹ́wàá. ẹ mọ ọbọrọ rẹ. ẹ adébẹ̀ tá a yà àbá rẹ. ṣé ẹ gbádùn àbá bàbá ẹ bẹ́ẹ̀mì ṣe rí yín yìí àwọn ará alẹ́ àmàwò ń pé ṣé ẹ tẹ̀ gbáwájú ilé ìwé iṣẹ́ gbà kọjá rí rárá. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. bó tẹ̀ jẹ́ pé ńgbà yẹn hmm. nígbà tí àwọn bàbá wa bí wa hmm. wọn ò ṣe bẹ́ẹ̀ gbà pé kí wọ́n rán ọmọ lọ sílé ìwé àti pé ẹni bá ti jẹ́ àgbẹ̀ àgbẹ̀ paraku wọn ò gbà ṣùgbọ́n bàbá mi ní ọ̀rẹ́ kan gbà náà àwọn wọ́n lọ káàkiri ó jẹ́ bí àwọn tí ń ṣòwò kára kàtà ògùnjú ìgbé ni wọ́n pè wọ́n bàbá yìí ó ojú ẹ̀ là òun ló sọ fún bàbá mi kò ní í dá kí bàbá mi bímọ tó pọ̀ báyìí hmm. kó má tiẹ̀ sí kankan nu tó máa lọ sí skul hmm. nínú àwọn ọmọ bàbá tèmi àwọn ọmọ ìyá mi èmi ni nọ́mbà one hmm. tí wọ́n kọ́kọ́ rán lọ sí iléèwé mo dẹ̀ lọ sí Methodist. Mm primary school hmm. mo bẹ̀rẹ̀ ní Òṣù ńbẹ̀ hmm. nítòsí Iléṣà bẹ̀ hmm. nígbà tí wọ́n wá fi mí sí ọ̀dọ̀ ẹnìkan pé kí n máa gbé ọ̀dọ̀ ẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ bàbá mi àlùfáà ni Reverend Sofunke tó gbé mi wá síbàdàn wọ́n á bẹ̀rẹ̀ sí ìwé mi láti Wesley College primary school tí mo fi jáde ẹ̀ẹ́. Eh, JST JST kẹ́pẹ́ sí bẹ́ẹ̀ nísìnyí bẹ́ẹ̀ tí ń gbà yẹn modern school ni wọ́n pè hmm. mo ka modern school jáde ń bẹ̀ nígbà mo jáde modern school mo ṣe tíṣà kékeré hmm. nìbàdàn náà nìbàdàn bẹ́ẹ̀ fún bí ọdún mélòó kan. ìrántí school tẹ̀tí iṣẹ́ ti ṣe rántí iléèwé tẹ̀tí. àmúṣe rántí ẹgbẹ́dá ni wọ́n pè bẹ̀ ẹgbẹ́dá túbà hmm. ni wọ́n pè school yẹn mo ṣiṣẹ́ díẹ̀ fún bí ọdún kan ṣe primary school ni àbí secondary ah, school. primary school ni o ibẹ̀ ni mo ti. Baba ẹ ma nọ ẹ ma nọ ọmọ yẹn lẹ́gbàá gan bí ṣe rí yìí o. èmi ètò ẹ̀ sábà nà ọkùnrin lẹ́gbàá obìnrin ni. ẹ torí pé gbọ́rùn. Hmm, lẹ ti hm? ọmọ yìí bàbá yìí ni bo kò bo bàbá yẹn against the law ayé ìsìnlọ ni ayé ìjọun inside the law ni inside the law ni. ìyá jẹ́ pé bó ṣe yẹ kó rí gangan yẹn bó ṣe yẹ kó rí gangan yẹn káyé dáhùn ẹ̀ bàbá olóyè káyé dùn bàbá pépà tẹ wá parí tẹ parí. yà lẹ́yìn ìgbà tí mo parí school tí mo bá ọ̀gá mi lọ sí fàkì nígbà tí mo dé fàkì mo lò bí ọdún kan àbọ̀ pẹ̀lú wọn bẹ̀ torí pé nígbà tí mo kú òun bí tí mo kú òun bàdàn tá a dé ọ̀hún yẹn mi lè ṣiṣẹ́ mọ́ torí pé àti reverend. òkè hmm, ẹ tẹ̀lé wọn gbà ẹ ní ẹ náà tẹ̀lé ṣe reverend rí. mi ò ṣe reverend o but èyí tí mo ṣe kọjá reverend. <laughs> lọ́nà bàbá mi pàdé. lọ́nà wípé iṣẹ́ tí mo wá yàn láàyò lónìí ó hmm. kọjá reverend ìwàásù ńlá ni à ń bọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ so ìgbà tí mo débẹ̀ yẹn mo kúrò ń bẹ̀ lọ́dọ̀ ọ̀gá mi yẹn nígbà tí mo dé padà wá síbàdàn mo lọ join àwọn ọ̀rẹ́ náà pé nígbà yẹn rascality ó pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké mo rí àwọn ọ̀rẹ́ mi kan tó ń ṣeré mo join wọn through ọ̀rẹ́ mi kàgé wọ́n pè lákẹ́ mo lọ ṣeré music torí music mo like music púpọ̀ jùgbà náà mo lọ join àwọn ẹgbẹ́ kan wọ́n pè wọ́n ní Sami Taiwo Sami Taiwo mhm. ẹgbẹ́ olórin ẹgbẹ́ olórin àwọn yẹn ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ Tunde Nightingale Tunde Nightingale hmm. ìgbà tí wọ́n á dá ẹgbẹ́ tiwọn sílẹ̀ àwa ni the first batch tá a kọ́ wọlé hmm. mo bá wọn lò lò mo dẹ̀ ń compose wọn díẹ̀ díẹ̀. bí ọdún wo ni ẹ bàbá mi bíi nineteen kí ni ẹ sá bí wọ́n ṣe ń um, bá wa lọ yìí. around um, nineteen sixty one stroke sixty two so ìgbà yẹn ni àwọn <clears throat> àìkédà ìró ni wọ́n ṣe làwọn náà bẹ̀rẹ̀ tí wọ́n dìde lè délé òjò gbẹ̀rún ṣe ará ọ̀run ará ọ̀run ìnàmbà tèrè gbóhùn tèrè ó ṣe rẹ́kọ̀dù yẹn ẹ̀dá ìró náà ṣe Angelina Angelina ó jí lọ́wájú yàgò 1960 ni agbòmìnira àìkédà ìró dẹ̀ ṣeré fún Nàìjíríà náà ṣeré fún wọn gbà yẹn hmm. nígbòmìnira yẹn tí ó ṣeré fún wọn àti ìgbà yẹn ni mo ti ní ìfẹ́ sí music mo bóun náà lọ ọ̀dọ̀ ẹ̀ gángan tó yẹ kí n wà ṣùgbọ́n èèyàn ti pọ̀ jù lọ́dọ̀ ẹ̀ kò jẹ́ kí n dó sọ́dọ̀ ẹ̀ so àwa náà wá ṣe rẹ́kọ̀dù jáde ẹgbẹ́ yín yẹn ẹgbẹ́ wa yẹn so àwa náà tàdé ẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́ ṣe à ń pé o lè ṣe kí máa wà o ẹ̀mí ẹlẹ́mu kò má lè rí fanta kó yọ kò lè ṣe kí ìjà máa ń wà ìjáde kálukú tó fọ́ká máa kúrò ń bẹ̀ mo padà sí èkó tí mo wá padà sí ni mo wá gbọ́ pípé bàbá wa ubato Ògúndé ó ń wá àwọn èèyàn ìgbà yẹn Daily Times ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́wọ́ sílè kan ní pépà ń gbà tọ́ba ti wá rà máa gbà máa kà á kò dẹ̀ síbi tá a máa ń lọ wípé ibi tá ti ń ṣe advertisement. Hmm, níbi níbi pépà yẹn níbi pépà yẹn lẹ́yìn ibẹ̀ lára ẹ̀ka wájú ẹ̀ka rẹ̀ hmm. ẹ̀yìn ó ní. kò sí nǹkan tó kàn yín bọ̀ ìlú nàìjíríà. kò sí kí ló kọ́ àpẹẹrẹ fún kí ìbáàdàn kó sá káwọn ọmọ sáà ti bàjẹ́ <laughs> káwọn ọmọ sáà ti bàjẹ́ táyé káwọn ọmọ ti bàjẹ́ ibi tí kókó yẹ kókó kẹtẹpẹ ògìnì. bàbá ọdún wo nìyẹn tẹ̀ ń sọ pé èkó ìṣẹ́bí sixty two sixty three yẹn náà níbo lẹ dé sílé èkó bàbá nǹkan sí mi fẹ́ kọ́ wọn ará tán wò wá ẹ̀kọ́. òkàrè òkàrè o ṣeun nígbà tá à ń ṣe. ṣẹ́dẹ̀ kò rí ìjà dé sí ìgbà yẹn. àgbà táyé ajá tá a dẹ́gbẹ́ sílé èkó dá padà sí èkó ní àrísáìd sí àrísáìd sí kò ní sáìdì Griffith Street. ni ní yaba èbúté mẹ́ta yaba. Okay níbi aláàgó méjì yẹn hmm. the other side ibi ká tá máa fi jáde sí oyègbò ń bí street wà láàrin ẹ̀ náà pé hmm. eh, grivet street so. báwo ni mẹ́gbà ìṣọ́ ti da títì yẹn gbogbo yẹn. Eh, títì tẹ́rẹ́ náà ni àpè hmm. títì tẹ́rẹ́ náà ni gbogbo èkó wà ń gbà yẹn. bọ̀tọ́ ti dá lọ́dà. àwọn àwòdà wà ń bẹ main road ni láti àpè òun ló jáde láti Yaba bus stop títí dóyìnbó tójú ẹlẹ́gbà tí wọ́n ń gbà yẹn. ah ọ̀rọ̀ gidi lọ sọ̀hún ojú ẹlẹ́gbà galaye wà. nígbà yẹn nígbà yẹn báyọ̀ olówó àbẹ̀ bàbá. ṣé ọ̀nà wọn wọ pínpín gbà yẹn wọn pínpín tán. ẹ táǹkù ọ̀gbà yẹn náà bọ́ǹfò ni bọ́ǹfò máa bá ẹ lọ London ìlú ọba àyàpá hmm. ìwòwà ojú bá ẹ lọ hmm. obìnrin náà yọ wọ tiẹ̀ kò gbọ́dọ̀ kọjá àwọn obìnrin náà ti wọrù kí ní ìgbà yẹn kò gbọ́dọ̀ bọ́ǹfò nù ní káà pè bọ́ǹfò kankan ni hmm. kò gbọ́dọ̀ dorúkún ẹ̀wù tí a bá wọ̀ gbà náà in fact ọ̀pọ̀lọpọ̀ tó bá ń lọ gan láwọn obìnrin hmm. ẹ mọ̀ sọ pé kẹsì láì bọ́yá. bóyá hmm. lè rí nǹkan tó wà lára. <laughs> torí pé gbòǹgbò lórí hmm. then àwọn àgbà eh, àwọn alápá labalábá àwọn òbúwa obìnrin alápá labalábá eh, tó lọ tó yẹrí etí tí ó gùn débi ibi ìbàyẹ̀ gbogbo ẹ̀ wà yẹtuyẹtu ẹsẹ dẹgbà yẹn ni wíìgì tẹ pé wíìgì sí wọn hmm. ó gbé borí wá ni hmm. tí ó ṣe jẹjẹ títì hmm. gbogbo ó ti pátáyé ti wá wọn kò pàwùdà ń gbà yẹn. ọ yàyàyàyà pankéèkì ni o kì í ṣe pàwùdà o pankéèkì là ń kú pàná kò sí white eh, powder white powder tó wà òun ni mọ́jú bẹ́ẹ̀ bá ń mu tẹ́ bá lẹ̀ mọ́ bóun bá ṣe ń ràn tẹ́ bá ti ń làágùn sí bẹ́ẹ̀ ni ọmọ yóò mọ̀ pọ̀ sí. ó máa pọ̀ sí. kì í wá ṣe pé àtíkè ojú nìkan ni owó tó kò sí ọrùn kó lè mọ̀ kó olówó ẹ̀ hmm. láti mọ̀ pé àgbélé láti ké ọrùn tó yí tu tó hmm. ẹ jẹ́ kọ́ mọ̀ fẹsẹ̀ lélẹ̀ kẹ́ tó lóyún torí pé àwọn tí máa ń wọkọ ní mọ̀ kún. nígbà yẹn bẹ́ẹ̀ ni akọ wọn fi ṣe gbà ní. kẹ́ ẹ pẹ́ bàbá kò ní bàjẹ́ fún ọ. papi ló ló bàbá owó sórí rẹ ọmọ rẹ èyí wíìtì bàbá o <laughs> tún gbò mọ́lẹ̀ nìyẹn. bàbá o bàbá ìgbà yẹn wá bàtẹ́ wá di pé dèkó tó di pé mùsàlẹ̀ dé ìgbà yẹn. <coughs> ó gbé mi padà sẹ́yìn nìyẹn so nígbà yẹn tí mo ń gbé yàbá yẹn ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo ń gbé ìṣe lọ́ọ̀yà ó ti kú sí o Malaysia ni lọ́ọ̀yà òbí ni wọ́n pè máa yẹn òun gbé Griffith Street bàbá ẹ̀ ló kọ́ bẹ̀ nọ́mbà one one one Griffith Street so uh, opposite wa báyìí music Adéolú Akínsọ́yà tó ń ṣe juju music báyìí opposite wa báyìí ló wà. Wa so every morning ibẹ̀ la máa ń jókòó sí ibẹ̀ la máa wà títí dáago kan òru èkó hmm, ń sùn hmm. no sleeping no sleepers in Lagos èkó kì í sùn rárá so ibẹ̀ la máa wà tá a bá wá lọ gòkè sùn torí ó fún mi ní yàrá kan kì í ṣe yàrá aró eléyìí tá a wà yìí o òkè iṣẹ́ mọ̀ pé tá a bá kọ́lé tán wọ́n tún yọ kínní kan kéèjì sókè. So ìwọ nìkan ló máa wà gbogbo òkè yẹn pa tí wọ́n máa ń kó ń bẹ ẹrù tẹ́ ẹ̀ bá lò mọ́. ìdọ̀tí nǹkan kan nǹkan kan la máa kó bẹ̀ tó bọ̀ èmi á tún ṣe hmm. ibẹ̀ ni mò ń gbé hmm. ibẹ̀ láyé wà hmm. so ìgbà tí màá dé bẹ́ẹ̀ tí màá kà ibẹ̀ mo ti rá rí bẹ́ẹ̀ odó máa ń sábà ra pépà tí mo máa ń kà and before that time torí pé nígbà mo kó lọ́dọ̀ àwọn pípọ̀ yẹn mo ṣe bọ̀ẹ̀bọ̀ẹ̀ tí ọmọ tán pè bọ̀ẹ̀bọ̀ẹ̀ lẹ́kọ̀ọ́ bọ̀ẹ̀bọ̀ẹ̀ bíi. ẹ máa lọ síkì side ẹ máa lọ síbo. marina là ń pè là ń pè ní quayside ìgbà yẹn tẹ bá dé quayside àwọn ọmọ tó bá kó nínú ship hmm. tó fẹ́ wá jayé hmm. ẹ̀yin lè máa mú wọn yí èkó ká lọ sótẹ́ẹ̀ tí wọn bá lówó lọ́wọ́ bó bá ṣe aago náà rí ẹ̀ẹ́gbà ẹ̀ bá wọn tà hmm. ẹ̀ẹ́gbà commission ti yín bẹ̀ aṣọ jálumi àmú wọn jáde lọ wọn àtà àgbà commission ti wá ń bẹ̀. nígbà yẹn nígbà yẹn òun là ń pè ní quayside jálumi section wà. sọ̀wọ́n òyìnbó gbọ́n tó bá ti dé ìgbà. sọ̀wọ́n òyìnbó tó bá wá tàbáwọn tó bá látòkèèrè tó fẹ́ lọ sí èkó. tó fẹ́ mọ bẹ́ẹ̀ kò ṣe gbogbo Tinubu square yẹn Tòkunbọ̀ street lọ sí ojú ná gbogbo ẹ̀ bá yẹn àyè wà fún wọn òtẹ́ pọ̀ ń bẹ̀ àgbé wọn lọ wọn lọ jayé ń bẹ̀ owó tá a bá rí ń bẹ̀ gbà yín mi tí ìrówó kò sówó tí mo fi rẹ́ǹtì hmm. so Tinubu square yẹn gbogbo á máa sùn mọ́jú nìyẹn hmm. then Kakawa street ṣe pé bẹ́ẹ̀ ni Daily Times office. bẹ́ẹ̀ ni tílẹ̀ máa fi mọ́ àwọn tó ń ka bébà oúnjẹ tó ń gbóná fẹlifẹli ẹ máa jẹ ni ah, sí ọ ọ̀tọ̀ ní morning section ọ̀tọ̀ ní afternoon section ọ̀tọ̀ ní evening section ọ̀tọ̀ ní night section ìsìnmẹ́ yìí ni máa dáná ń bẹ̀ every day every blessed day so kò sí wàhálà ibi ìpààyàn dẹ́kù hmm. ojú àánú pọ̀ òun náà ló yẹ kí ló yọ kó ní kò bọ̀ so láti bẹ̀rẹ̀ mo ti wá ka níṣẹ́ pé Ògúndé ń wá àwọn ọmọ mo dẹ̀ nífẹ̀ẹ́ sí eré ṣíṣe wọ́n ti gbàyàn látàárọ̀ ọwọ́ ọ̀sán máago méjì mo tó rí pépà kà àwọn dẹ̀ ń gbé ní oko bíríkì tẹ bá ti dé kakadu hmm. ní kakadu ìná ń pè bẹ̀yẹn ní hmm. kátólé sábó ní along abatankole road hmm. ẹ̀yìn náà kò bíríkì nìyẹn noble street ni bàbá kọ́lé sí mo lọ bẹ̀ ní ọwọ́ aago méjìlá mo débẹ̀ mo ti rí táwọn èèyàn jókòó lọ rẹpẹtẹ àwọn máa bá wọn bọ́ọ̀sì mẹ́ẹ̀ká báwo kí ló ń ṣẹlẹ̀ mo wá fún iṣẹ́ ni àtàrọ̀ wọ́n ti gbà yan wọ́n ti gbà yan lọ́dọ̀ yín ń bì látàrọ̀ yẹn èmi ẹ̀ṣẹ̀ kábíbà ni wọ́n ní bóyá next time ni ah èmi dẹ̀ ní mo aṣẹ mo yájú púpọ̀ mo ṣe mo ti lọ́rẹ̀ẹ́ láàrin wọn bẹ̀ mo ti ra sìgá fáwọn kan wọ́n ti bẹ̀ sí mo sìgá torí n tẹ́lẹ̀ fi ṣe fàájì lẹ́kọ̀ọ́ ni sìgá ń gbà náà. ọ̀nà eléré mi gan tó bá fẹ́ ṣeré sìgá ló máa ní kọ́ fún un. sìgá náà máa fún un wọ́n máa fún un gbẹ́rẹ́ ó lè rẹ́ pé pákẹ́tì. ẹ̀wọ̀n lẹ́yìn ló ní. básíkù básíkù básíkù ló mọ̀ra o básíkù ló mọ̀ra à ń kí tí o fẹ́ gbọ́ o. Hmm àwọn ènìyàn lókun rélùwé à ń kí ojú wọn wéèráyè hmm. wéèráyè rẹ oníbàsíkùlù ti ń gbéraga hmm. bàsíkùlù làwọn amúgbà náà. Hmm. orúkọ sìgá náà ni eh, bàsíkùlù ni ẹ̀yin gbogbo bàbá wọn tẹta bàsíkù akínyìn o akínyìn <laughs> o bàbá white nkankan ló wà sí bẹ́ńsì roadman. lẹ́yìn bàsíkùlù ẹ̀ mú eh, gálọ́ọ̀nù kì í ṣe gálọ́ọ̀nù la fi rọpo kẹrosínì gálọ́ọ̀nù eh, ọ̀tọ̀ ní gálọ́ọ̀nù epo kẹrosínì hmm. ọ̀tọ̀ ní gálọ́ọ̀nù gàrí ọ̀tọ̀ ní ti bẹtiróòlù hmm. gálọ́ọ̀nù hmm. eh, sìgá gálọ́ọ̀nù lẹ́yìn eléyìí àwọn dọ̀hí yòókù tó báyìí tẹ bá gba ẹyọ kan báyìí tẹ bá fà báyìí ẹni tí ọba àmọ́ yóò fìdí lélẹ̀. bábò bábò ìgbà wà yẹn mọ gbà síbẹ̀ ìṣá bíbá wa làwọn bẹ́ńsì nìkan kan wá dé kọ́ bẹ́ńsì nìkan kan. ẹ a tún sọ fún ẹ pé àwọn àgbàlagbì ló tó ń mú yòówù àwọn àgbàlagbì ẹ ló ni wọ́n ń tàgbà náà ebi èpè nìní èpè nìní sí ẹyọ kan báyìí èpè nìní àtúnjẹ gbèsè ni kì í ṣe pé bóyá sáà rówó rà ní ìparí oṣù ló tó gbowó ẹ̀ ní ọba kàálà kò gba sìgá ẹ̀ kò sí wọ́n á ti sáré sí wẹ́ẹ̀ máa bọ̀ ní ìkọ́lá àwọn ọmọ ẹ̀mú lọ́wọ́ ẹgbẹ́ máa ó di ìrọ̀lẹ́ o you reach if me five five money I I never go work wọ́n ní yẹn pa take your cigarette abeg you be fool abeg pay me my money for every hotel. ẹ̀dẹ̀ wà fún lówó yẹn rọ̀ ẹ̀. ó di dandan ó máa rówó ó kéré ju o owó ẹgbẹ́ tó wà rí fifty wà rí fifty fifty kìíní fifty shillings kílẹ̀ tó sùn àbẹ̀ five shillings Rather, so kò sí wàhálà mo wá ṣàlà sìkà fún mi mo ṣe mọ́ rẹ̀ nìyí nígbà a wá mú ọ̀rẹ́ báyìí mo fine mo di ọwọ́ aago méjì tí gbogbo wọn wọlé mo kò wọlé pẹ̀lú wọn ni mo dẹ̀ jókòó gbogbo wọn wojú ilẹ̀ lọ arákùnrin mo ní sa mọ́ torí yèyè ló ń tàbí òwà mẹ́rin ìyàwó Ògúndé ṣé ìwọ ti wà lára wọn bí mo ní bẹ́ẹ̀ ni mo wà ń bì wọ́n dẹ̀ ṣe ìtàfíò fún wa ìtàfíù tán ṣe náà ni pé ká wá kọrin mo dẹ̀ mọ àwọn orin Ògúndé ńgbà náà mo dádé mo dẹrẹ kò síbi tí mi ò gbé tì láṣòwò èmi á wo bí orí sì máa gbé mi lọ orí wo bí re ègbé mi ẹ̀dá wo bí re ègbé mi gba kóńkó jìnjìn kóńkó jìnjìn rẹ́kọ̀dù ẹ̀bù tó ló ṣe ni mo ṣe kọ́ fún ni mo fi lù sí mo fi jó sí wọn bá pàtẹ́wọ́ mo ṣe jókòó mo ṣe dọ́mẹgbẹ́ ẹ̀. Ògúndé concert party ni. ẹ̀rọ aléṣẹ́ ń gbádùn wọn ṣe ń mú lọ ẹ mọ kó sọ fún yín pé láti wá kan fìdílé lẹ́nì ẹ má kò sí ẹ̀yin gba wa ń kọjú bàbá wa ń bí fún wa fẹ̀yìn ara àlẹ́ náà torí pé kí ni ẹ̀yìn àsìkò tàtẹ̀wá yìí tí ẹgbẹ̀gbẹ̀ ṣe yìí ẹ gbádùn irú àwọn ọ̀nà bàbá ìkẹ́kọ̀ọ́ ẹni bọ́ ṣe mú bọ́ ṣe mú bọ́ ṣe mú mú mú tán mú tán mú dé bàbá kan sọ fún pé gbogbo ayé báísíkù gálọ̀nù ọ̀hún kan ṣe kí ni ọ̀hún kan fan abẹ kọ́hún tó wá join ẹgbẹ́ bàbá ẹ ti wá wà nínú ẹgbẹ́ Ògùdè báwo nìgbà yẹn kí ni nǹkan tẹ bá àbá ṣe nǹkan tó tẹ̀síwájú. Um, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà tí mo dé ẹgbẹ́ inú ẹgbẹ́ ògùn òde bàbá jẹ́ ẹnìkan tó nice púpọ̀ nínú àwọn tó torí pé òun nìkan ni gbogbo ayé mọ̀ tó ń ṣeré orí ìtàgé nígbà bẹ́ẹ̀ ni hmm. bó dẹ̀ ṣe ń ṣe òun fi rẹ́kọ̀dù lé ara first record ẹ̀ tó kọ́kọ́ ṣe ni mo kó fún yìnyín ìgbà yẹn eré tó gbajúmọ̀ jù tí gbogbo ayé láìkì yẹn ló ẹ̀ṣẹ̀ kan pósẹ̀ tó ń ṣe hmm. òun náà ni yorùbá ronú so eré yẹn ni mo bá lọ́wọ́ wọn tá a jọ bẹ̀rẹ̀ sí ṣe bàbá ni ó ń ṣe lead role ẹni tó tẹ̀lé bàbá òun ni èkejì oyè òun ló ta bàbá yẹn sí oko ẹrú tó ta gbogbo yorùbá sí oko ẹrú nígbà náà nù story yẹn so èkejì oyè yẹn lèmi ń ṣe mo kéré gbà yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run fún mi ní ọpọlọ láti gbé hmm. then nǹkan tó jẹ́ kí bàbá láìkí mi jù wípé nígbà tá a gbà ya máa ń ṣe television recording a wá fẹ́ ṣe play kan wọ́n pè ní ẹ̀yẹ rí nínú iṣẹ́ yẹn ẹni tó jẹ́ tó máa play lead role ó jẹ́ àgbàlagbà àgbẹ̀ tó ṣe iṣẹ́ pé àwa tàdé ìgbà lọ́dọ̀ bàbá middle age ni gbogbo wa ìsàrúgbó rẹpẹtẹ kan bẹ́ẹ̀ bàbá nìkan ló jẹ́ pé di géńdé gbà náà so wọn á lè mi máa ṣe páàtì yẹn torí gbogbo eré tá fẹ́ ṣe èmi máa ń ṣe stand in fún bàbá bàbá ò kì í ráàyè láti bá a ṣe rìhásà so gbogbo páàtì tó bá máa ṣe máa stand in fún bàbá so tí n bá ṣe ti bàbá tán èyí tó bá jẹ́ tèmi gangan wọn ṣàlàyé fún mi màá tó ń ṣe é máa ṣe sunday fún bàbá tán wọn á ní same báyìí ni máa ṣe nígbà dẹ̀ ṣe rìhásà tán àwa ti dé tẹlifíṣàn ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi pàtàkì nígbà yẹn oní Fẹ́mi Phillips. Fẹ́mi Phillips. ọkọ Yarembo. Hmm. Fẹ́mi Phillips. is my tight friend. Wow. so àjọ wa lọ àti lọ sí yàrá ta ti máa múra ti lọ change a máa wo ẹ̀gbẹ́ ògiri mo fọwọ́ kan ẹ̀gbẹ́ ògiri wọn báyìí mo rí i pé ó funfun máa fi ra ojú mi báyìí ah, ó funfun wo glass àgbàlagbà mọ́ ewu ni ó níbẹ̀ ni bá mi fi ṣe gbogbo ẹ̀gbẹ́ ojú mi ó ṣe ó ṣẹ̀yìn wọ́n á mú èmi fún máa mú ògiri yẹn mo fọwọ́ nù ọ̀dà tá fi kún ibi táwa yẹn ni ó máa fi ṣe ojú ṣe gbogbo ẹ̀ kó gbogbo ẹ̀ mo dẹ̀ ní kòkò kan nígbà náà ìkòkò alámọ̀ ni la máa ń rà mo máa fi ń ṣeré tí n bá fẹ́ mu sìgá máa fẹ́ imitate bàbá mi máa ń rún já kìíní ẹ̀ sínú ẹ̀ máa fi mo ṣe gbé wọrí stage ni pé alẹ́ dẹ̀ ni torí bẹ́ẹ̀ bá ṣe ń ṣe náà máa máa wò ń gbòòrò kì í ṣe pé ayé recording mm-hmm. bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ní studio náà máa máa wò ń gbòòrò so bàbá ti múra wo everybody ti ṣe wọ́n ti ń gbà pé ká máa bọ̀ ó ti kú ten five minutes tá máa bẹ̀rẹ̀ o ká wá sí kámẹ́rà rẹ̀ o bùtá change máa wá igi kan nínú igi tí wọ́n fi ń ṣe decoration nínú bẹ̀ máa ń tẹ̀pá lọ. mo dẹnu géètì pé kí n wọlé ní àwọn òyìnbó dẹ̀ ní ó handle kámẹ́rà nígbà náà kì í ṣe àwa yorùbá yẹ pé ìgbà yẹn kámẹ́rà gbàǹgbà báyìí. no àwọn náà bí I said get out ni ìyá bá gbọ́ ní kí ló dé wọ́n ní look at this man wa this man part of you. ìyẹn wá báyìí kí ni ìwọ̀kẹ́rẹ̀ wà ń bí mo lé mi mo lé mi mo lé mi fọ́ẹ̀sì agbómìnira ayọ̀ mo ní mo ní ma ló bá bú ẹ̀rìn bàbá ìyẹn ògúnlẹ̀ ló gbé yẹn bàbá ẹ máa bọ̀ owó wá ní ẹ̀kẹ́dẹ̀ wọ ayọ̀ o ẹ wá ní kí n máa bọ̀ wá ní wa mo á ṣe kújẹkújẹ dé kí ni ló bá bú ẹ̀rìn ní kàkàkàkà ẹ̀kẹ́dẹ̀ wọ ayọ̀ kẹ ayọ̀ kẹrẹ ó má kẹrẹ ti darúgbó ayọ̀ arúgbó orúkọ ẹni mo ń jẹ́ tí mo fi kọ́ lọ́dọ̀ ògùn mi. ayọ̀ arúgbó tí mo fi kó lọ́dọ̀ bàbá eré yẹn nítorí kí n máa ń rántí ẹ̀ ní pé torí pé ẹyẹ ẹyẹ eré ní táìtù orin yẹn rẹ́kọ̀dù ẹ̀ wà mo gbóhùn ẹyẹ ṣe mo gbóhùn ẹyẹ wò mo gbóhùn ẹyẹ Elédùmarè tó ń pé ire ire ire ha ẹyẹ ire ẹyẹ olùgbàlà òjíṣẹ́ Elédùmarè ẹyẹ olóhùn méjì tibitì ló ń ké orí mi ò gbàbọ̀dẹ̀ eré mú yàn ó owó ò jíṣẹ́ ọmọ jíṣẹ́ ilé ò jíṣẹ́ aya jíṣẹ́ ayé ẹ̀rọ fàáyé omi pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ bí etí odò mo ti gbóhùn ẹlẹ́dàá mi pé ire ló ní mo yọ ó so orin yẹn ni eré kankan ni torí pa every record tí bàbá bá ṣe orin yẹn inú rẹ inú eré yẹn fíìmù ló máa ti jáde so èmi máa ṣe iye bàbá ire nínú kíní yẹn bí mo ṣe di bàbá ayọ̀ arúgbó dọ̀dà yẹn nínú ẹgbẹ́ Ògúndé mm. eré yẹn máa ṣe tó dùn mọ́ bàbá nínú àwọn eré tó tó amúmi popular mẹ́ ni ìwé eré Yorùbá ronú mm. eh, òtítọ́ korò mm. àròpin tènìyàn sẹ́ranko ń ṣe èèyàn gbogbo àwọn eré ìpò kópa náà àyànmọ́ àti fíìmù àti gbogbo ẹ̀ gbà tó wá di pé gbogbo ẹ̀ yí dáadáa tó tún fi ṣe fíìmù mo dúpẹ́ pé mo tún jẹ́ kan náà tó kópa. àṣé bàbá mi bàbá ṣé gbà yẹn tẹ̀ ń ṣeré fún wọn yẹn torí mi máa ń fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ṣe ń gbà ṣé oníye tó ń san fún yín ni oníkọ̀ọ̀kan tẹ̀ ń gbà àbí ah. báwo ni àbẹ́ẹ̀kọ́ ń ṣe fúnfẹ́ tẹ nílé àbí nǹkan kan. <laughs> ọ̀rọ̀ gidi ló béèrè yẹn o eré tá à ń ṣe ń gbà náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ń sanwó oṣù fún wa ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nígbà mo bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá five thousand ni i mean five pounds lówó mi lóṣù àǹfààní wà fún yín fún ẹ̀yàwó gẹ́gẹ́ bí ọmọ ẹ̀kọ́ṣẹ́ láti fi lè máa maintain ara yín five pounds ni bàbá sọ àmọ́ ọjọ́ tí mo ṣeré ẹyẹ eré yẹn ní tẹlifíṣàn ọ̀sìn bẹ́ẹ̀ In tó surprise mi ni pé òyìnbó kan tó kọ́kọ́ wá wò mí tí mo demonstrate lórí tẹlifíṣàn tí gbogbo wọn rẹ́rìn tán ṣe wá sẹ́yìn òyìnbó yẹn mi ò rántí orúkọ ẹ̀ mọ́ ó fún mi ní ten shillings èyí tí mo ló dá mi padà ní tó jẹ́ cameraman tó dá mi padà ó fún mi ní five shillings bàbá wa pè mí pé òun enjoy mi for the first time pé láti ijọ́ yẹn lọ owó oṣù mi di six pounds ẹyọ kan ni. torí pé mo ṣiṣẹ́ yẹn tó tẹ́ lọ́rùn so kò wá ṣiṣẹ́ tí mo bá bàbá ṣe tí bàbá ò nífẹ̀ẹ́ mi so láti bẹ̀ lọ mo ti bẹ̀ sí mèkè. bàbá owó tó ń sọ pé ń fún yín gbà yẹn mo fẹ́ torí àwọn ọ̀dọ́ pọ̀ wà tán ò wà báyà tọ́lẹ̀ ń kọ́gbọ́n tán ràn kọ́kọ́ dì mú pápọ̀ àgbàlagbà míì gan náà tí wọ́n gbé ọmọ ẹ̀bẹ̀ sí ń sọ ìlú oúnjẹ wọn báwo ni ìyòwò yẹn ṣe ní ìgbà yẹn irówó tó ń sọ fún yẹn kí ló ṣe é fi ṣe ṣé owó oúnjẹ ni àbójẹ́ fi gba ní àbójẹ́ fi fẹ́yàwó ẹjẹ́ kan ara lé mọ́. six pounds lóṣù eh, àṣeré kan gbà yẹn worse than crime worse than crime yẹn òun ni bàbá fi tako àwọn ẹgbẹ́ àwọn ìjọba nàìjíríà gbà yẹn tó yẹ pé ọlọ́run ló rán bàbá lẹ́wọ̀n pé wọ́n fún àwọn òṣìṣẹ́ wa ń gbà yẹn pé ó dàbẹ̀ wípé wọ́n lò wọ́n nílò ẹ̀rú torí pé owó oṣù gbà náà kò tó nǹkan kí la ó fi kọ́ ọ̀bọ̀ ojúmọ́ ṣe tí ọ̀bá yé amúnisìn ayé àwọn òyìnbó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ministry tá à ń ṣe àwọn òyìnbó ló sì ń kó wa jẹ́ gbà náà àṣeré yẹn gbà yẹn wars and crime so yẹn ń sìn so tá a bá sọ pé six pounds lóṣù hmm. ah bí ìgbà téèyàn gba six million sí ni. no six million because with your o ò lè fi sílẹ̀ kan jẹun tán kílẹ̀ tó ṣù kí ló fẹ́ rà tó bá ra tí má ra ẹ̀bà onítọ́rọ́ tí mo rẹran kọ́bọ̀ sí ìrún panla tán máa kó sínú ẹ̀fọn. Ah, bàbá sẹ́wọ̀n kí nǹkan sẹ́wọ̀n kí bẹ́ẹ̀ ṣe sọ yìí bàbá Tìámíyù onílùsọ̀ adé bọ́ ṣe sọ gangan náà ni wọ́n ní ẹ̀rún ẹja tó máa wà ń bẹ̀ lásán gan-an o lè jẹ́ tán. wọ́n á tà ní five wọ́n á tà ní ìmúlẹ̀ tán lè tà á sí pé o ti ra odidi ẹ bá ń fẹ́ràn kọ́bọ̀ sí wọ́n á mú ìrún palọ́ wọn ó fà bọ́ bu báyìí wọ́n bọ̀ dà sórí. ṣé wọ́n rà ń gbà yẹn wọ́n rà pa wọ́n ò ṣe bẹ́ẹ̀ mọ́ sí. wọ́n rà níwèé pé panla panla sílẹ̀ kan gbà náà yóò fẹ́ tó yóò fẹ́ tí yóò bá fẹ́ tó lóró kíní yìí pàpàpàpà rẹ̀ yóò tó báyìí tó ge mú pé sọ̀hún ege gbogbo irun rẹ̀ tá bá kó lẹ̀ báyìí gan àáfi mọ̀kọ́ àáfi jẹ nǹkan so ayédùn gbà náà hmm. so six pound sáà gbé gbà náà ọba owó ni. Hmm. báwo lẹ́yìn ṣe wá nígbà yẹn tó di pé mi rò bẹ níyàwó ẹ̀ tí ìbí wọn gbà yẹn. níbo mo ti kú mo kàn èmi ò mọ̀ pé wọn a máa fẹ́ bèèrè àní jẹ́ kí ọjọ́ rò mi mo ti ìbọ̀ra mi yóò tẹ́lẹ̀ ní ìmọ̀ bómi ìranù kan yà lọ́kàn mi. bàbá báwo lẹ ṣe wá ìgbà yẹn owó yẹn báwo lẹ ṣe mú báwo lẹ ṣe ń ná ìgbà yẹn kí lọ́wọ́ bàtà yìí ṣe ẹ jẹ́ ká mọ̀. mo mo rẹ́ǹtì ilé kan sí ìwàyà ìwàyà ó jẹ́ sílé mẹ́ẹ̀ẹ́dógún hmm. room and parlour hmm. ni mo sọ ní owó yẹn gbẹ sílé ni ò kì í ṣe pọ́n wọn hmm. sílé mẹ́ẹ̀ẹ́dógún mo tún gba ṣéǹgì inú pọ́n kan lẹ́yìn yẹn à á lọ sí kìsàjì à á lọ wá aṣọ kò sí aṣọ wo ládẹ wọ́n gbà náà singlet ni hmm. tẹ́ ń ní t-shirt sí hmm. òun ni ọba aṣọ gbọ̀n náà hmm. then ara ṣòkòtò túṣọ́ ṣe ọmọ tó ń òun náà ni túṣọ́ lọ́wọ́ àgbàna kìrìkì ní jíǹsì túṣọ́ gangan ni kìíní kákì ni o ferrous kákì tọ́rọ àwọn òyìnbó ojí kapàlẹ́ tẹ́ wọ̀ tẹ́ bá rí lẹ́yìn yọmọ wọ̀ náà wọ̀ so la máa wọ̀ àdẹ́ra socks àti bàtà suwéèdì so bàbá ro àwa gbogbo àwọn bàtà gbogbo àti aṣọ báwọn tá a bá wà kó jọ ìgbádùn bẹ̀rẹ̀ nù. bàbá iṣẹ́ mò ń gbádùn yín bẹ́ẹ̀ ṣe ń lọ so yẹn ni pé àti ṣẹ́ẹ̀tì àti jeans àti suwéèdì ẹ̀yin náà fi ẹ fi mú gbòòrò ń gbà yẹn. ọdún tí mo fẹ́ lajú díẹ̀ ni ọdún tí mo kọ́kọ́ ra suwéèdì mi à ń prepare láti lọ sí tọ́ Ghana hmm. a fẹ́ lọ sí tọ́ Ghana mọ́. Mm. Republic of Benin àti Port Novo pẹ̀lú bàbá ń gbà yẹn pẹ̀lú bàbá hmm. a fẹ́ gbé Yorùbá ló torí báyìí wọ́n ti báànù wa ní hmm. Western region pé eégún ọ̀gbọ̀rọ̀ ṣẹ́ mọ́ torí pé ṣé torí eré yẹn torí eré yẹn torí pé àwọn ẹgbẹ́ tí ń bá bàbá hmm. Awólọ́wọ̀ jàǹgbà yẹn bàbá wa Ládòkè Akíntọ́lá tó jẹ́ premier Western region gbà yẹn wọ́n ló fi bú àwọn ni. Mm so wọ́n ti stop wa ọlọ́run ló ti ẹ̀yọ́ wá tí ò jẹ́ kí wọ́n pa wá sílé ṣàgbà náà tá a fi escape tá a padà síkù àwọn afẹ́ gbére yẹn lọ láti Republic of Benin lọ sí Port Novo lọ sí Ghana so máa lọ ra suwéde yẹn àwọn afẹ́ lọ sókun lọ wẹ̀ èmi náà máa fẹ́ ṣàkọlọ mo wẹ̀ mo ṣe gbé àjọ lọ pẹ̀lú àwọn Fẹ́mi Phillips nígbà dé òkun. Mm mo ráwọn èèyàn tí ń wẹ̀ hmm. mo ti mo rò pé bí omi ilé ṣàtà àti mọ́ wẹ̀ omi aṣòro ni lèmi hmm. náà bá ní wọ́n wẹ̀ bá kan bó bá ta gbé kẹ́lẹ́ hmm. bá kan lu mi ọlọ́run tó pọ̀ pé orí bàbá mi ń bẹ lẹ́yìn mi pé mo ní bómi lọ ìgbùtù táwọn èèyàn wọ̀ tèmi náà wọ̀ ni mo rí tí kinní ń lọ ó ti ń tàn mí lọ ń tàn mí lọ mo ti bẹ́ẹ̀ rìn láru mi báyìí sí òpin ọ̀nà yìí ni mo rí tí rú máa ní kí n máa sábọ̀ àṣé were ti rí mi náà kan oh. gbígbé tó gbé mi báyìí ó sùn mí bìrìbìrìbìrì mọ mọ kínní mo ti oh. dágẹ mẹ́ta wọ́n mọ́lẹ̀ ọwọ́ ni wọ́n wà mọ́lẹ̀ ni ò jẹ́ kí omi wọn túrù mi padà bóyá ẹ̀bà tí gbọ́n ti ń jẹ́ bàbá lòlò lọ́wọ́ kò oh. sáà lọ́wọ́ lọ́wọ́ rábàtà ẹni orí olórí ni bàbá bá ń <laughs> pé <laughs> àtìgbà yẹn ní mi ti wẹ̀ mọ́ èmi àti àtàgbà sì so wá ọ̀rá kúkú. bàbá ẹ má bínú ẹ ti ń pe Fẹ́mi Phillips Fẹ́mi Phillips bàbá Fẹ́mi Phillips ẹni ọkọ ìyá Rainbow ìgbà yẹn tó bá wọn ìyá Rainbow sọ ti fẹ́ wọn àbí wọn tí ì fẹ́ wọn àbí torí àwọn àmàwò bọ́ ṣe ń gbẹ̀yìn wọn fẹ́ gbọ́ látọ̀. nígbà yẹn ẹ ṣeun wọ́n kì í para wọn lọ́wọ́ ńgbà yẹn hmm. ìyá Rainbow sì wà níbi iṣẹ́ ìjọba hmm. but Fẹ́mi náà àjọ wà lọ́dọ̀ bàbá Ògúndé ṣùgbọ́n ṣe ń pé ìyàwó àfẹ́sọ́nà ó máa ń ṣoúnjẹ fún wa a bá wálé á ṣe wá sẹ́yìn gbà míì tí máa wá sí gbòòrò ọ̀dọ̀ wọn ni máa sùn tájọ máa ṣe fàájì bọ̀jú torí sáìdì tòkúnbọ̀ mẹ́ẹ̀ ló ń gbé jìnnà sí Tinubu square so ibẹ̀ ni mo máa ń wà eventually a ó ti pẹ́ gan-an so ló jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ jẹ́ nǹkan tó àjọ àjọ ẹ̀hẹ́n nígbà a kọjá láti bẹ̀ yẹn a gbéra lọ sí Ghana a lọ sí Port Novo a lọ sí Republic of Benin a bá bàbá ṣeré lọ agbére yẹn lọ kó o lè mọ̀ pé owó yẹn important tí a bá dé Kotonu tí a bá fẹ́ ṣẹ́wó Nàìjíríà one pound Nàìjíríà four pounds plus wọ́n máa kó fún wa ní owó french mi mọ bá ṣe àpò àpò làwọn máa ń lòun tí wọn náà máa ń pè ṣùgbọ́n tẹ́ ẹ bá dé Ghana two pounds four ní one pound Nàìjíríà two one two four eh, two pounds four owó Ghana ni máa kó fún yín ẹ̀ẹ́dẹ̀ kan lè kú lọ́wọ́ yayaya wọ́n máa pè yín wọkọ́ náà kan hmm. tí wọ́n máa ṣe fún yín bẹ́ẹ̀ ni Nàìjíríà mọ́ ní àdúrà báyìí iye tó bá yọ pé o fẹ́ ṣe iná máa ṣe fún ẹ torí pé tó bá dọ́wọ́ tiwọn hmm. bí ìgbà tí èèyàn gba dọ́là ni hmm. because àwọn pé pounds ti wá ń bí àti pounds ti London hmm. the same tirajọ ló ń gbà ní the same value lọ́nàjọ ní bó ṣe jẹ́ bó ṣe important tó ni mo sọ fún yín so ó wà important gan-an ó dẹ̀ wúlò fún wa so owó yẹn ó jọ wá lójú púpọ̀ èyí tó bá kù máa tọ́jú ẹ̀ lẹ́yìn ìgbà ti ra àwọn nǹkan tí mo fà fẹ́ rà tán so gbogbo nàìjíríà yìí bàbá ni the first pé kó sanwó oṣù fún yàn ẹ fi ṣe ní tó bá wù yín sí wàhálà kankan àárọ̀ aṣọ tó dáa àti pé ẹ̀ tiẹ̀ gbọ́dọ̀ dress ní dandan lọ́dọ̀ bàbá mm. ẹn tó wá jẹ́ kí ọ̀rọ̀ mi tó ń ṣe díẹ̀ ni wípé màtá dé Ghana gbà yẹn Kwame Nkrumah ni prime minister mm. Mm. Ghana. Mm ó láìkí bàbá Ògúndé a wá lọ ṣeré ní họ́ọ̀lù eh, wọn hmm. wọ́n wá pè é kò lè wá tó wá ní kan fún wa ní slot ní tẹlifíṣàn àsùnwọ̀n ní hmm. Kútọ̀nù gbà náà ní ah, Ghana oníbọ̀dì hmm. ṣé bàbá lè ṣe something comic fóun torí pé E.T. Mensah ni the only comedian tó níbẹ̀ and he was a musician. Uh, high life ló ń play but ó máa ń dẹ̀ sí bí obìnrin tó máa ṣe tó máa fi yánni sí máa bí Benny Hill tọ́jọ́ máa tó máa ṣe tó máa pa lẹ́rìn wọ́n ní sí bàbá lè ṣe kọ́mẹ́dì ah, bàbá ní kò sí wàhálà so ìgbà tó wá ká tó lọ yẹ bàbá wa pé gbogbo wa pé wọ́n hmm. fẹ́ fẹ́ wọ́n ní ká ṣe kọ́mẹ́dì o ta ló ní interest ni mo ní interest wọ́n pe bọ́ọ̀ ẹ̀kọ́ náà ní Isaac Itagwe ọmọ Midwest ni ọmọbìnrin ọmọbìnrin ni Ẹdó then eh, Kòso màá rántí orúkọ tiẹ̀ náà àtàtúgbé mẹ́rin bàbá ní kálọ̀ compose tá a máa ṣe nínú àwọn eré tí mo compose gbà yẹn tá a dẹ̀ jọ ṣe ń òun ni owó tabua tá a ṣe fún prime minister Ghana gbà yẹn. sọ́bẹ̀lẹ̀ kọ́kọ́ ṣeré yẹn. that was the first plate mo ti kọ́kọ́ ṣe comedy gbèsè ayé mi kọ́mẹ́dì yẹn à ṣe pé ẹnìkan ń lọ ó jí àgbẹ̀ ó sọ̀wọ́ nù ó gbé àpò sí orí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ owó wá jábọ́ lẹ́yìn kẹ̀kẹ́ kò mọ̀ ròdì mọ́ kòkó ni nígbà tó wà lọ tán àwọn ọ̀rẹ́ méjì wá ń bọ̀ wọ́n rówó gbé owó rèé kàkà ṣèbí tó má dẹ̀ rówó gbé ó yẹ kí wọ́n mọ̀ lọ́lé ni wọn ò mọ̀ lọ́lé o kó má dàbẹ̀ pé ẹni tó lówó yìí ó lè mọ̀ bọ̀ kó rí àwọn jẹ́ káwọn ògbè pamọ́ hmm. èrò burúkú tí ń bẹ lọ́rùn lọ́kàn ti ti bí òun náà níbẹ̀ lọ́dọ̀ wọn lọ́kàn èkejì pé tàbá tẹ̀ kúwè pamọ́ ìyẹn padà wà ń gbè ìbí ti bí náà ní dìsẹ́mì èrò lòun náà wá mú àwọn arìn kẹ́tẹ́kẹ́tẹ́ pé wọ́n wà yé wọ́n lọ lé èmi náà ń gba àbúrú báyìí lọ tó àdáago méje òjì á àwọn méjèèjì wá wọ́n separate wọn lọ tìbí gbọ́nà ẹ̀bùrú báyìí ó padà síbi owó ibi náà gbọ́nà ẹ̀bùrú ó padà pé gbogbo àtàn débi owó ìyẹn ṣe kínní ṣàpé inú gbó ni wọ́n ti ṣe kínní ó fàyàwọ́ débẹ̀ ni ọwọ́ tó ní kò wọ́n náà síbi náà ṣe náwó náà wọ́n ṣe jọgbára wọn lọ́wọ́ pé hmm. lágbájá ọmọ ádámọ̀ ọmọ ìfàkìlọ̀ wádé wọ́n ṣàtúrí owó yẹn wọ́n dúra wọn wọ́n fi padà síbẹ̀ orí olórí ló wá wú ló gbówó lọ. Hmm so ọ̀kánjú àwọn jẹ́ kí wọ́n mọ tí wọ́n ṣe. bàbá èdè wo lẹ fi ṣeré ẹ̀ngbà ẹ̀ ń Ghana ṣé Yorùbá náà pidgin English ni pidgin English ni hmm. so a ṣe hmm. a ṣe ọ̀gá ńlá devil na, na devil dey drink am ẹni tó afẹ́ ṣe lálejò tí ò bọ́gà ẹ̀ lé tó dẹ̀ jọ lọ́kọ̀ọ́jú ara ọmọ ọ̀dọ̀ owó ọtí tó gbé fún wọn báyìí tó bá gbé ọtí tí bí bá ti bí bá ti bó díẹ̀ tó bá gbé sẹ́gbẹ̀ẹ́ ọtí báyìí yóò tó láti rí pó lọ yóò sì débẹ̀ yóò mú ọtí yóò dààmú ìyá bá ní kó ó dẹ̀ ti fún bébà kó mọ̀ kàwé tó bá ní kó gbé báyìí kò ní bá kankan bẹ̀ a ah, yóò wulẹ̀ pé àgbẹ̀yìn jò ní yóò tó ń bù yóò gbèsè dìbò gbé kejì yóò tó gbé mu owó ah, inú ilé owó gbogbo bẹ̀ kò rẹ́lì kankan pé ta ló kí ní ọmọ ọ̀nà òsínlẹ̀ <laughs> ló bá mú ló bá gbélé rí báyìí ní bá ń kàwé lọ ó dẹ̀ lọ wá bébà oró òlù bíbà torí ayé sọ ò tí ì sígbà yẹn hmm. oró òlù bíbà oró òlù ẹ̀ ó sì dùn agbé kíní ó sì mú ó gbé sí lórí ó sì fà á ó wá mú tó wá ah, ah, there is something happening in this house there is a devil in this house kò sì bá sọ kankan àmọ́ ara fún wípé ó dá láìpẹ́ kò yẹ pé ọmọ yìí ní í ṣe iṣẹ́ yẹn hmm. I put it this way. ó lọ. he go yeah. this year ago Ori. i put out for her. I been on my head the drink I mo to gba gba gba gba orí kó sun mi ó wá gbé ó wá gbé síbi ẹsẹ̀ báyìí ó wá gbé ó wá mú kàgbé lọ ó wá wá gbé ìyá wo owó bí owó bí kò rí ó wá wo wájú pé haa kò sí kankan ó wá kó gba abẹ́ ṣíà ó jẹ́ kó gbé dáadáa bó ṣe gbé tábà ló bá fún ẹsẹ̀ mọ́ ní ọrùn ní àforí rẹ̀ lu ṣíà ipò. Igbo wey say either you mm or you no mm na here na there you go die put until your master come. kúkú máa wo play ó rẹ́rìn-ín hmm. inú ẹ̀ dùn ìgbòye hmm. tó fún bàbá o hmm. but that was how I started to develop my self. comedy. Yes. Bàbá o òun eh, la ṣe ní àwọn àgbààgbà wa yìí wọ́n ń ṣe ni wọ́n à ń kọ́lé fọwọ́ buyì akọ̀ mú wọn gbé ẹ eh, kí lè ṣe kí ẹgbẹ́ bàbá ṣe ń tọ́pọ́ ṣe tó bí wọ́n ṣe tó eh, wọ́n ti ṣeré fún odidi president rẹ̀ lọ́dún tó ti pẹ́ n kò sí nǹkan kan tá a fẹ́ náà ń ṣe ń ṣe tọ́wọ́n bàbá yìí tí wọ́n ti ṣe òun la ṣe ní pé ètò àgbààgbà yìí àwọn àgbààgbà wa yìí tó láyé tó láàyè yìí á bá wọn ṣeré gbogbo nǹkan tá a bá lè gbà á gbà lọ́wọ́ wọn tó yẹ pé gbogbo wa náà ṣe kí ni ẹ má gbádùn ẹ má ti dìde o bàbá sì wà ń bì ẹ ó sì ń lọ tó bá gbọ́ pé ó pọ̀ ó pọ̀ gan bàbá ẹ wá padà wá sí nàìjíríà mọ̀ pé gbà tó dé bàbá báwo ló ṣe wá jẹ́ gbà tó di pé ṣọ́wọ́n bàbá ọ̀ màmá àwọn ẹbí tí mọ̀ pé iná ti lọ Ghana kọ̀ọ̀kan lọ́ọ́ máa ṣeré báwo lọ́wọ́ ra lé báwo lọ́ọ́ ṣe ń rí nígbà yẹn ah, ẹ ti di star. ọ̀rọ̀ ló dálẹ̀ yìí o gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí bàbá mi ò gbúrò mi sọ pé mo sọ pé mo sáko lọ́dọ̀ ọ̀gá mi wọ́n ti wá mi wá mi wá mi láti ìfàkì láti ọ̀fà wọn ò rí mi ìfàkì wọn ò mọ bí mo gbà lọ ọ̀gá mi tí mo ń gbọ́dọ̀ rẹ̀ fẹ́ sọ́wọ́nkẹ́ ó ti dààmú dààmú lórí mi kò gbúrò kò gbọ́pá wọn ò tọ àmọ́ bí wọn mọ mi mọ́wọ́ lẹ̀ sí. tó bá jẹ́ sìn ni wọn náà ti fi ń. wọn ni wọn ti fi ṣòwò hmm. ayé ìgbà náà o àmọ́ kódà o àwọn àtìǹgà là àwọn ẹni tí wọ́n máa mú àjẹ́ tó hmm. yẹ yín sìn irú àjẹ́ wò ló sọ àjẹ́ tí ń bẹ ní títì àti ngají kó wọn lọ àjẹ́ tí ń bẹ ní títì àti nga àwọn àti nga yẹn àwọn ni májèmájè gbà náà àjẹ́ wò ni wọ́n mú ebi hmm. wọ́n ní jìbìtì ti dáyé ọ̀nà ti yí gbígbàgbígbà ah, ti dáyé ọjọ́ ti pẹ́. Hmm. wọ́n wá wáyé kiri gbébulẹ̀ wà pa wọ́n sá wà mí sí kiri ń mọ̀ pẹ́lẹ́ ní ẹ̀ ayọ̀ tẹ́ ìwà mọ̀ ti kú ó ti kú tipẹ́tipẹ́ bóyá bóyá ọlọ́run tẹ́ mọ́ wá tún fọ́ rẹ̀ ní ara bàbá mi ní tó ẹ̀pọ̀ kú ni òun á mọ̀ kò kú bọ̀tì ìyá mi ti bara jẹ́ ó wá pẹ́pẹ́pẹ́ yóò máa gbé lé ní bàbá ń pé kí máa gbé nọ́mbà bàbá kí ni jẹ́ nọ́mbà ta ló lè lọ́wọ́ òkú nìkan tó jẹ́ bàbá wa bá gbàgbà ni wọ́n yẹ̀ sí gbà yàn pé ó ní kinní ni olóbìrì kò ló wà hmm. kẹrẹkùn kẹrẹkùn kẹrẹkùn kó tó lọ. sí fóònù kò sí kankan èèyàn mélòó ló ní fóònù lé tó máa ṣe kinní bọ́ọ̀ bá sì fóònù ó lọ post office ó hmm. lọ book ó hmm. mú nọ́mbà lọ́wọ́ wọ́n bọ̀ pé ó sanwó gbà náà bẹ̀ ni kò sí ayé fóònù so gbogbo bàtí máa dé láti Ghana. Mm wọ́n ti bẹ̀rẹ̀ program wa lórí channel ten ọmọ bàbá tí mo ní ó jẹ́ ọ̀rẹ́ bàbá mi yẹn Ògúnjú Ìgbé òun ti wá jọ ìrìn ọlọ́pàá ní Èkó wọ́n pè ní Peter nígbà tó ń dẹ́kọ̀ ó wá wo tẹlifíṣàn ló wá rí mi ń bẹ̀ wọ́n nígbà tó ń kọ́kọ́ wò àbí àbáyọ̀ nìyí ni tó wò mí lórí skin gbéra òun náà ni òun ló wá lọ sílé tó lọ sọ fún mami pé òun mọ̀ rí ayọ̀ o bó lẹ ti rí à ọ̀dọ̀ Ògúndé ló wà o màámi ní ọ̀dọ̀ ọ̀tá ni Ògúndé kí ló ṣe dọ́dọ̀ Ògúndé wọ́n yà pé Ògúndé just like a president there hmm. just like a president hmm. ọ̀dọ̀ Ògúndé yẹn òun fojú ara òun rí báyìí tó òun wò ni ká ló ṣe ń ṣe ni òun ìbá mú wákẹ́ fojú ara yìí rí. ọkàn wọn balẹ̀ the second one tó máa wò ìgbà ẹni Wọlé Ṣóyínká ṣe fíìmù ẹ̀ tí tí mo bá kópa ń bẹ̀ mo kọ́kọ́ bá ṣe the lion and the jewel mo kópa ń bẹ̀ orí mi ń bẹ̀ wáṣà ṣe the second one tó ṣe tí fíìmù gangan kìnnì kan màá rántí orúkọ fíìmù yẹn kìnnì kan màá rántí ẹ̀ ó sápá mi lórí ìsìn àṣàṣe fíìmù yẹn gbà yẹn tó a ní kódà òun tó mo tó bá sóyè ká ṣeré o ah, bàmí ní ogun so gbàrà tá a dé láti Ghana tí mo gbowó oṣù mi gbà yẹn torí gbogbo owó tí mo gbà lọ́hùn mi ò ná owó oṣù méjì òkúrẹ́wọ̀ láti ṣàbọ̀tọ̀ ẹ̀ twelve pounds ẹ̀gára ẹ̀gára ìkóni mo kó sápò mo ra aṣọ gba aṣọ tí ń gbà yẹn jálẹ̀kùn ẹ̀ ni wọ́n rán gbà náà wọ́n fi gíní ni mo fi rántí mi jálẹ̀kùn ẹ̀ wọ́n là ní ẹ̀gbẹ́ báyìí aràn bíi kékeré gbogbo báyìí long sleep mo sáà ṣiṣẹ́ sí lára mo wọ̀ ọ́ èmi náà ṣe bí èèyàn gidi mo ra bàtà <laughs> nígbà mo di mo ara pàmbúlábùlà lẹ́yìn pé sí wọ́n kè pé ní cabin biscuit ẹ̀yìn ẹ̀ pupa báyìí ni biscuit yẹn gbàgbàgbàgbà báyìí ni mo de ra bọ́tà hmm. mo fi sí mo fi one lé lórí hmm. màá kọjá lọ sílé. Hmm. gba mo délé. bàbá bisikíìtì lẹ́ra èkó lọ si guinea bisikíìtì. ń bo náà ti ń tà ń gbà náà lẹ́yìn èkó àti kí ló fẹ́ ra bọ́ọ̀bù ara o ní òde ìbàdàn láti iléṣà òde láti yeye àkúrẹ́ wà tí ọdún ẹ̀ẹ́dì ni jìsántó tọ́nù ni wọ́n rà fún yín. ẹ bá ra wáṣíkì tó bá dọ̀dọ̀ lé gbàtà ra bisikì. tàbí kó ra bisikì tàbí kí wọ́n ra aṣọ tí wọ́n mọ kíjìpá tí wọ́n mọ tí wọ́n táwọn eh, kìnní wọn ìgbìlá máa ń tí wọ́n máa ń hun tí wọ́n máa ń ṣe kìnní òun wọ́n rà fún tẹ̀yìn sọ́dún. Hmm. àmọ́ tó bá fẹ́ ra aṣọ gidi aṣọ onífúláwà tó dáa hmm. òun dè bá dà. bisikì táwọn yẹn kábí bisikì yẹn is one of the best biscuits in Nigeria then because imported ni tí bá mi bá ṣe tán wọn á ìyàwó ìyá mi ló máa bá ṣe oúnjẹ wọn á da kì í ṣe bọ́tà ìwé ilé tẹ̀ ń jẹ nísìnyí o àwọn original bọ́tà tó wà nù ike ike gidi ni o wọn wà bò ó wọn gbà dọ̀sọ náà wọn ló máa fi dín wọn á kò sínú ẹja aborí èkó ń bí ló ti máa rà ẹja tó máa tó báyìí gbàgbàgbàgbà tó máa ti jíjàn tó máa ti gbẹ so òun tó a ti ṣẹṣẹ tó a ti dalẹ̀ yóò mú bisikíìtì méjì yóò kó sórí sọ́sà hmm. yóò fi ẹja sí lẹ́gbẹ̀ẹ́ hmm. gbogbo àwọn àlejò ètò wa wá sọ̀kọ́ ọmọ èkó tó hmm. kọ́kàn lọ wílé ní ayé yẹn wà lára ẹ̀ ah, ẹ̀tígẹ́ẹ̀tì so máa rà fún ṣàdúrà fún mi. ẹ ṣàdúrà gba tẹ̀lé bisikíìtì yẹn. Ah, máa fún ní wọ́n gẹ́nì ṣàdúrà fún mi pé àṣọ máa jẹun ọmọ òun rò pé wọ́n ní mo ti kú ni àmọ́ Peter ló wá lọ fóun pé mo wà láyé mo ní òkú mo lọ Ghana ni mo ti dé Ghana ní bẹ́ẹ̀ ni sa mo tún dé ilẹ̀ ẹ̀dà omi báyìí máa ṣe báyìí mo ní kí ló dé ó ní ilẹ̀ ẹ̀dà omi yẹn ni bàbá òun kú sí náà ti fòun ránṣẹ́ wálé so believe pé mo lè lọ sí gbogbo ibẹ̀ yẹn tóun fún ara ẹ̀ ò ti dé rí. Mm o surprise ẹ̀ hmm. mo ní mo lọ Port Novo mo lọ Benin mo lọ Kútọ̀nù mo lọ gọ Ghana mo ní mo dẹ̀ rí president Ghana àtàwọn èèyàn kódà inú ẹ dùn pé òun dúpẹ́ pé àsìpé ọmọ nǹkan ó lè travel tó bá yẹn hmm. talk of the town ni mí gbòòrò ńgbà náà hmm. so níjọ́ kejì yẹn àwọn àǹtí mi fẹ́ jíjú ẹgbẹ́ nígbà yẹn wọ́n ti mú nílùú wa wọ́n ti mú aṣọ gbogbo ẹ̀ wọ́n wá gba àwọn onídùúdú àti ṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ṣeré fún wọn èmi tó yẹ pé mo ti jójójó lọ́dún ògùn tó yẹ pé gbogbo <laughs> gbogbo ẹsẹ̀ mi ó ti dẹsẹ̀ ògé náà máa làwọn nínú yẹn wọ́n jọ́ náà mo wò wọ́n báyìí ṣéjó náà lẹ́yìn jọ ni tẹ bá dẹ̀ fẹ́ gbájọ́ lọ́dọ̀ àwọn èèyàn gbà yẹn ẹ̀ lọ dọ̀bálẹ̀ ẹ̀ bá ti dọ̀bálẹ̀ kí wọ́n bí wọ́n á kò fún yín mo ní mo fẹ́ jó ìyàwó bàbá ẹ̀kọ́ wọn kí mi jó nígbà mo bọ́ sí ojú àgbo tí ó lùlù kí mo ní kán change wọ́n lù kìkì wọ́n ẹ̀ tí ìlú tèmi ẹ̀ tí ìlú akílógún ẹ̀ change wọ́n bá gbèsè pàdàdà tí mo bẹ̀rẹ̀ ijó yìí ńgbà mo tọwọ́ tí wọ́n mo ní kó pàlù máa bẹ̀rẹ̀ fi kákàpá mo láàrin owó ta nígbà tí wọ́n rí pé tí mo wọ́ kúrú tí mo bá irun gbogbo ijó tó kúrú nìjó tí mo jó lórí stage bí mi ṣe á gbé mi lọ́wọ́ wọ́n pé ah yé àpàrí ẹ̀bọ́n ṣe gbé mi lọ ó di lé nígbà tó dijọ́ kejì òkè kejì kàn pé bàbá mi fún bá dání pé ha n ti ayọ̀ dánwò lójú aago ní ibi lánàá ilé wa fún báyìí ni ìjọ yìí ni bàbá mi ní kí n máa èkó mi ètì àlọ́ kí n mọ̀ hmm. because gbogbo òdu ti gbọ́ pé ha that was the first time tí mo kọ́ lọ sílé lẹ́yìn ìgbà tí mo bá pé ah, kò kú o ó wà láàyè o lẹ́yìn ìgbà tí mo dé kó a wá gbéra Ivory Coast ní the second month Ivory Coast yẹn eh, ni wàhálà ti dé a lọ by ship ni ìpè kò sí kíní mà yẹn bàbá nìkan ló lọ by flight nígbà wá dé Ivory Coast ká tó lọ yẹn ṣe pé French níbẹ̀ yẹn bàbá gba ọmọ tíṣà fún wa wọn kọ́ wa French French la lọ fi ṣeré lọ you have to memorize all your lines in French ẹ á lè máa fi English díẹ̀ díẹ̀ sí but French ni major but major ni French Yorùbá ronú la dẹ̀ lọ ṣe so and major part mo dẹ̀ ṣe ń because from the beginning of the play till the end ni mo future náà ìsìn pọ̀ gan mo dẹ̀ ṣe àwa débẹ̀ ni bàbá bá ní a ní a ní setback díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tájọ́ ṣeré àlè débẹ̀ olóògbé adé Liberia la fi ṣe àwọn apàdà ìyáde wọ́n ní <clears throat> owó tá a máa tó máa fi sanwó fún wa pé owó French ni wọ́n máa fi sanwó salary fún wa adam pé shortage ni mhm. one pound tiwa mhm. is four pounds mhm. in France ó mì pé one pound to one pound tiwa náà fẹ́ sọ bí ìyá ti dé ní bàbá ní bàbá daṣẹ́ lẹ̀ bàbá àwọn bàbá ò tètè gbọ́ àbẹ̀sí yáwó jẹun owó tá a ṣáàṣe wá sẹ́yìn wọ́n ti búùkù lọ rẹpẹtẹ àti ṣe ti Abidjan tán nígbà tá a ṣeré Abidjan ìjọ méjì àtúnṣeré kan mo ìbọn àwọn ìlú yẹn mo ti gbàgbé wọn díẹ̀díẹ̀ àtúnṣe oh, oh, oh. àwọn ìlú kan díẹ̀díẹ̀díẹ̀ níjà bá dé bàbá lè ṣeré mọ́ bàbá dàṣẹ́ lẹ̀ bàbá bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ àbá ní ká jẹ́ ká máa lọ sí nàìjíríà that was nineteen sixty five bàtà dé nàìjíríà nineteen sixty five a ní ká sọ owó fún wa gbàgbówó wa tán bá a ṣe kúrò lọ́dọ̀ bàbá nìyẹn àwa tá a kú ọ̀nbẹ́ gbá yẹn we are about eleven àwa bíi mẹ́fà àkúrò àwa jọ èmi wọ́n pe máa kan ní ayọ̀ adékànbí mo bá lọ́dọ̀ bàbá ògúndé òun ló máa ń lẹ pósítà wá káàkiri fẹ́mi phillips charles charles ewo ń bẹ lọ charles olúmọ eléyìí o charles was was formerly lecturer at uh, university of ibadan. Mm.

trained by ubatogundi oh, ah, e àtúgbàgbé ẹ̀ e àfisì so ìyẹn ò jẹ́ kí bàbá gan tẹ̀lé ṣe mm. first performance wa a ṣe ní lisabi hall mm. débùtì mẹ́ta ń bẹ̀ mm. lálago méjì bàbá rán mọ́ wá wọ́n wá wòran àwọn ìyàwó ẹ̀ ìyá adémọ́lá ọlọ́run fọ̀rọ̀ kẹ wọ́n rán mọ́ wá wọ́n wò pé gbogbo ohun táwọn ṣe fún bàbá lórí stage làwọn náà ṣe ń bẹ̀ ibi tí inú ti bí bàbá dẹ̀ pé ah ẹ ẹ ṣetán ẹ̀tọ́ amúwo gbogbo eré mi ẹ̀tọ́ lọ ṣe àdẹ́mà hmm. wo tẹ́ máa tẹ́ pé yàrá gbogbo kí n má kí n má dènà pẹ́nu nígbà tí bí àmúwọ́ ọlọ́run ni o bí nǹkan mìíràn sì ń ṣe wá bí pé ni a lè sọ o tá a bá bẹ̀rẹ̀ eré báyìí lórí stéèjì àjàdẹ́yìn stéèjì àtàpadà lórí stéèjì ni tí tíyàwó ọkọ tíyàwó bá lura wọn bọ̀ tẹ́yẹ ń lọ lórí stéèjì tí wọ́n bá jàgbọ́ ní àwọn audience wa gbàgbàgbà ìgbòwòrò fún ẹ̀rẹ́ ni ẹ mú wọn mú wọn mú wọn eré ń lọ náà ni eré ìdán lọ lórí ìta mẹ́ta àjà ni àìsàn tó lọ sẹ́tù jà eré ọmọ lọ lórí stéèjì orí burúkú jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ nìkan kan báyìí àá sọ gbogbo ẹ̀ àríwá tó sọ lẹ́yìn náà ẹni àwọn tó sáré wọ́n bẹ́ẹ̀ àtúmọ̀ fèpè ránṣẹ́ sí lẹ́yìn ara ìjà lẹ́yìn wa tó àṣàṣe ní títí ká tó lọ bẹ bàbá kó tó darí. ṣiṣẹ́ pè wá ní bàbá. a lè sọ. ẹ̀fọ́jú àgbà wo. àwa náà ẹ̀yẹ náà ẹ̀fọ́jú àgbà wo. ọmọ tó ní ìyá àwọn oṣù ọmọ tó ní ìyá tó ní bàbá àwọn olówó lọ́wọ́ ẹnu ẹlẹ́wà yẹn ẹnu ẹ̀láwà gbà náà ọ̀pọ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run at the end of the day hmm. bàbá gbà wá mọ́ra hmm. torí pé n tá a ṣe hmm. ó bù wá kù ó bù wá kù ẹ bàbá mi mo pín nǹkan tán ọ̀rá alẹ́ a máa wò ní pé torí ẹ̀bùn pé àgbààgbà báyìí ọjọ́ kan a sì ń fa lọ tá lè ṣe ẹja wa bọ́ sí tó jẹ́ pé bóyá pé ó di pọ̀wọ̀n èèyàn tún dàbí ń gbé wọ́n tún ti wá mọ pápì lòlòjú nígbà tó di pé pé ó di pé wá fọ́ọ̀mù ẹgbẹ́ yín tẹ́wá jẹ́ ọ̀rẹ́ mẹ́ta tó jẹ́ pé olóògbé yìí bàbá wa Jacob pẹ̀lú ìmúlẹ̀ yín ìpàdé yín bàbá Adérúpọ̀kọ̀ ẹ̀mú àwọ̀ bẹ̀ báwo lẹ ṣe pàdé báwo lẹ torí àwọn ọkùnrin púpọ̀ wà máa gbé ẹ ìyẹn ń sìn yẹn mo mo wo fíìmù nígbà kìlọ̀ kan yẹn ń pè kíní. ohun ah, mi rántí ọjọ́ ọjọ́ yẹn pápílòlò pẹ̀lú Jacob àtàdérò pọkọ tá a kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ eré lọ́dọ̀ ajímọ́jẹ́ àsán bàbá ọlọ́run kó bá mi fọ̀run kẹ́ o mo wí pé ọ̀rọ̀ ẹ̀ báyìí hmm. ló mú mi gbà kí n ṣe nìlọ́ọ̀.

omi ṣe fàárí sí mi o bàbí ọ̀rọ̀ ẹ̀ báyìí ló mú mi gbà kí sì ni lọ o màmá ọ̀rọ̀ tó sọ ló yẹ kí n máa rántí pé èmi pẹ̀lú adẹ́rùpọ̀pọ̀ àti ìjẹ́pọ̀ bá ti pàdé ní 1971 lẹ́yìn ìgbà tí mo kọ́ lọ́dọ̀ bàbá Fálétí ọ̀pọ̀lọpọ̀ aláǹtí gbogbo ìgbà yẹn kí n tó máa tó ń bá ti ajíbẹ́jà sọ lọ pé àwọn pẹ̀lú bàbá Fálétí a ṣe àwọn iṣẹ́ kan tí ọ̀pọ̀lọpọ̀ tí mo ti pọ́pùlà ń bẹ gan-an ọjọ́ àwọn òjò kan ti rọ tí mi ìdárúkọ torí lẹ́yìn ìgbà tí mo kó ọ̀dọ̀dọ̀ bàbá mo padà sí Ìbàdàn hmm. tí mo wá mo ṣiṣẹ́ ní rédíò Nàìjíríà hmm. as a producer as a presenter as an entertainer hmm. ibẹ̀ ni mo ti ń jẹ́ bàbá ńgà ní egbò torí pé gbogbo àyè mo tẹ́gbẹ́ fọ́ mo wá dá èmi nìkan wá wà tí mo dá iṣẹ́ tèmi ṣe tí mo pè ní Lone Ranger one man show. ẹ̀ ń dá ṣiṣẹ́ ń gbà yẹn. bẹ́ẹ̀ ni bàbá ńgà dé àgbà orúkọ olórin kan nìyẹn bàbá orúkọ olórin kan ni bàbá ń gà ní àgbà. bàbá kí bàbá ń gà ní àgbà kí mi ó tó mọ bàbá yẹn lèmi ti ń jẹ bàbá ń gà ní látẹkù bí lèmi ti ń jẹ bàbá ń gà ní àgbà mi lọ yẹn bàbá ń gà ní àgbà so bàbá ń gà ní àgbà yẹn ó dúró fún bí ẹni tí ó jẹ pé ẹni tó tó tó dúró pé òun ló ń lajú jù ní àárín ìlú yẹn tó kò sí tẹ́lẹ̀ kankan mọ̀ sí tó ń ṣe tó a máa sọ fún pé nígbà báyìí nígbà báyìí òun nìkan ní mọ sítórì ó mọ ti ogun àlùbí ó mọ tó gun ọdún Ọ̀yọ́ ó mọ tó sòsí tí ó mọ gbèsè ayé rẹ̀ tó bá ní kéde kan adigba tí makọ́lì tó wà láyé òun báyìí yóò tún máa sọ̀tọ̀ òun gan ọ̀dà ó makọ́lì ọgbọ́n o so mo dá lóore ìyá yẹn mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí mo kó ní rédíò Nàìjíríà mo ní ọ̀rẹ́ kan wọ́n pè ní Dẹ̀jọ́ Ṣìbà ó rí i pé mo ní talent so I started my first show with Epo Àkàrà gbẹ̀yìn epo àkàrà olówó kọ́kọ́ introduce mi sí so ibi tó bá ti lọ ṣeré màá lọ bá ṣeré ń bẹ̀ màá perform bẹ̀ mò ń kọrin torí pé ìgbà yẹn mo ti á ohun tó jẹ́ tó wà lọ́pọ̀lọ́ mẹ́gbà yẹn láti comedy mi tó jẹ́ jokes mi pé ní comedy ma yẹn I call it ẹ̀fẹ̀ jesting ẹ̀fẹ̀ ni ṣe pé ìjẹ̀ṣà máa ń dànù ẹnu dídán yẹn ntí òye ntí ìṣètèmí mo tún mo fi jìṣà pàfọ́ọ̀mù ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ yẹn gbàrà tí mo dẹ́kọ̀ọ́ yẹn ọmọ kan báyìí tó fẹ́ ṣe kíní kan èkó àdàpọ̀ mọ́ Yorùbá tí ò jọra wọn tí ó sì sọ pé bàbá èkó lòun bàbá kílẹ̀ wa mọ̀ gbogbo àwọn gbàgbé lùpà gbogbo yẹn mi ti mi ti gbàgbé gbogbo yẹn ó wà lómi ọ̀sẹ̀ hmm. rélùwé ti kó lọ nígbà tí mo mẹ́ bọ̀bọ̀ gbàgbé rẹ̀ sínú rélùwé hmm. rélùwé wo lọ́wọ́ láti mo ṣe. Hmm tí rélùwé wọ omi sí <laughs> so gbogbo àwọn nǹkan báyẹn ló fi ṣẹ̀fẹ̀ màá fi ní 1971 yẹn lọkùnrin yẹn wá introduce mi sí eh, bàbá Jímọ̀jì Àṣà ó ti wọ tẹlifíṣàn kí n lọ bá kájọ ṣiṣẹ́ pọ̀ àjọ jókòó àjọ tébù ẹ̀ ó lóun àmà fún mi ní forty pounds lóṣù tí a bá dẹ̀ níṣẹ́ mi tó jẹ́ major work wọ́n á máa fún mi ní kankan mo dey accept money is not my problem i want to make my mark and my name kéèyàn kẹ́ mọ̀ pé mo ní talent yìí ó wà so nígbà mo join group wọn àwọn tí mo bá ń bẹ̀ wọ́n pọ̀ tó jẹ́ comedians ṣùgbọ́n tí ìràwọ̀ wọn ò jáde lẹ́yìn ajímọ́jàsán tó jọ̀gá wọn Jacob wà ń bẹ Adẹ́rìpọ̀kọ̀ wà ń bẹ Jẹ́gẹ́dẹ́ wà ń bẹ tí gbogbo yín mọ̀ sí awòràwọ̀ olóyè àjèrè bàbá ẹlẹ́kọ̀ọ́ wà ń bẹ ìyá ìjẹ̀bú wà ń bẹ arígbábuwó wà ń bẹ arígbábù ìyẹn ẹ̀rín lásán ló máa ń rìn tiẹ̀ gbogbo yín ẹ̀ ti wọ́ pátápátá ó ti wò lọ́kọ̀ kú láàrin gbogbo wọn yìí so bó bá wọn lọ rẹpẹtẹ ha àwọn ẹkùn ni mo bá ń bì yìí àmọ́ àfihàn ìtọ́jà ká mọ̀ mọ̀ pòwe mi máa sọ pé èmi ò ní ká má ṣiṣẹ́ tí yín o àmọ́ tí bá fẹ́ bẹ̀rẹ̀ ní tó bá jẹ́ percent mi ẹ̀ fún mi mo mọ mo ṣe máa kọ́ mi màá mú jẹ mo rí pé lẹ́yìn ìgbà tí mo ti stọ́dù mo rí pé jẹ́kọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ òun ni màá máa fi pè ara mi nínú iṣẹ́ mm, wọ̀nyí so the first play tí mo kọ́ ṣe ni pé mo introduce ara mi sára yìí ibẹ̀ ni mo ti kọ́kọ́ kọrin mo fẹ́ sọ kíni kan fún yín máa sọ nìṣó mo fẹ́ sọ kíni kan fún yín máa sọ nìṣó àwọn kan pè mí ní dáàdì ànóbì dáàdì yó àwọn kan pè mí ní dáàdì ànóbì dáàdì yó wetin you be o tell me a young boy wetin you be o let me know a young boy kí ló fẹ́ ká máa pè ẹ́ o. Yeah pápì lólòwò nùwọ̀n nùwọ̀n nùwọ̀n nùwọ̀n pápì lólòwò because mo like Fẹlá gan gbà yẹn and Fẹlá is a friend of mine mo like ọ̀rẹ́ mi dẹ̀ tó ní Fẹlá is a friend of mine mo like Fẹlá gan òun náà dẹ̀ like mi so orin ẹ̀ torí gbogbo ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo máa ń lọ sí jump ẹ̀ ìgbà inú ẹ̀sìn dé láti abroad tó ń ṣeré ní Kakadu ìgbà tí mo máa ń lọ òun Kakadu yẹn máa ń like gan so ìgbà lórí kọ́kọ́ òjò tó ṣú tó ṣú dẹ̀dẹ̀ ojú hmm. ọlọ́gbó máa rọ̀ kó lè rọ̀ kó padà yẹ́ẹ̀yẹ́ẹ̀yẹ́ẹ̀yẹ́ẹ̀yẹ́ so àtìgbà yẹn close mọ́ gan máa hmm. ṣe orin yẹn jáde ó pè mí ó pọ̀ hmm. mí lọ́wọ́ àjọṣeré ó kó rẹ́kọ̀dù ẹ̀ fún mi ó tó bá kù. ah ọ̀ṣùgbìlà ọ̀ṣùgbìlà. ẹ ẹ close ẹ eh, ah, close débẹ̀ ah, pẹ̀lú fẹ́lá ṣe rí kálukú ló ní ìbòjì ẹ̀ Ọlọ́run dídè fún mi ní comedy mind hmm. ọ̀nà tí mo dẹ̀ gbé tèmi yà ó yàtọ̀ pátápátá hmm. tí n bá sùn báyìí gbogbo tẹ bá gbẹ bá sọ̀rọ̀ mí gangan mo lè máa yí padà fún yín tẹ́yìn máa hmm. di bí mo ṣe dà ìwò bí mo ṣe wà náà di tí àwọn bá sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ mí báyìí tí wọ́n bá pe gangan tí bá bẹ̀rẹ̀ sí pé fún ọmọ àmà rẹ̀ nìlọ di sí náà ni ìwọ̀n gbélé yan àwọn kan wà tó ń mú fẹlá mú òfin ṣiṣẹ́ ó dẹ̀ mọ́ lára hmm. ní gbogbo àwọn tó ń mú tó yẹ pé we are very close irú ẹ̀ ní Orlando hmm. Orlando uh, hmm. ah, kò síbi tí Orlando wà láyé olùgbé mọ́ kọ́kọ́ bá ṣe mú kọ́kọ́ ṣe lórí stage ẹ̀ kò ń gbé máìkì fún yàn ṣùgbọ́n kò sí ni kò sí tó fi kú kọ́nà bá mi fọwọ́ kẹ́ ìyàwó ẹ̀ ń gbà yẹn ni mo kọ́kọ́ mọ̀ Ṣadé ṣàdé mi ò ọmọ láfiṣọyé borí bá yọ mí nínú náà kò tí a ó máa ríra pẹ láyọ̀ o ìyàwó ẹ̀ yẹn sketch ló ti ṣiṣẹ́ kó tó fẹ́ so through ẹ̀ la fi wá close gan so kò sí gbogbo ìgbà tó wà ń bàdàn wọ́n wá lé ni mò ń lọ ilé ẹ̀ tí máa lọ sí Ìkàrẹ́ mò ń lọ ilé ìgbà tí bàbá ẹ̀ kú mo lọ ṣe fún nífọ́n tó oh. oh. so we are very close oh. ìyẹn o ohun tó mọ̀ àjẹ ni ẹwà les conde is one of the best joke eh, eh, joke uh, eh, discount níláyé ńgbà tó wà ní WNTV WNBS àti even ní rédíò nàìjíríà ó ń mu ṣége bá ṣe close to God forbid àdúgbò ọlọ́run ní kọ́ mọ́ mm. ó dẹ̀ mọ́ lára mm. so ọ̀rẹ́ mi gidi ni mm. so ẹ̀rí pé nínú rẹ́kọ̀dù ẹ̀ rẹ́kọ̀dù ẹ̀ pọ̀ gan-an tí mo ṣe. Jeko o jeko jeko jeko jeko o jeko jeko jeko jeko jeko no gboku ọ̀rẹ́ ètò kìlà fún jeko jeko no gboku ọ̀rẹ́ ètò tó bá dá gbogbo jeko tẹ́lá tó góyì aṣẹ ẹnu bí ìbẹ́pẹ́ hmm. góyì tó kìí tó dá aṣẹ ẹnu bí àgbáyé pààrọ̀ ẹnu bí ìbẹ́pẹ́ pààrọ̀ sídà sálọ pààrọ̀. 啱晒，跟住係跟住你，我哋兩婆即係，等我咗我我幾多歲係點啊？我咪話俾你，即係我攞住股，誒，即係買股嗰啲，我飛牛股你。o mo ba to mo kuto ko ko ni o se wo dọrọ wo o ní kí n close out mo close out o ní kí n close out mo close out o ní kí n jọpọ mo jọpọ yẹ kí n tún tún tún tún dayà kiri o ní fẹ lánàá yẹ ló fi fa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. ẹgbẹ́ wa mú. Jacob mọ́ra ń gbà ní torí ẹ̀mọ́ ah, bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ parí ibẹ̀ yẹn. parí ibẹ̀ yẹn hmm. ibẹ̀ láti jọ wá bẹ̀rẹ̀ hmm. jù sí mi jù sí o hmm. mo wá introduce comedy song òun ló wá jẹ́ kí ògùn ajímọ́jà sàn kó rú jáde ṣùgbọ́n as time goes on torúkọ yẹn ti wá pọ̀ gan-an the first time fáyé ò dẹ̀ gbọ́rú nǹkan báyẹn rí first thing mo mm. first time akọ ṣe nìyẹn mm. gbogbo èèyàn mú gbogbo gbéjáde ariwo ta hee mm. government ti wá use pẹ̀lú system yẹn pẹ̀lú mi láti bẹ̀ lọ mo ti á fọ́ọ̀mù ẹgbẹ́ nínú ẹgbẹ́ yẹn mo pè ní Jesters International a division of Ajimat Hasan theatre so mo ń gba engagement tata lọ sí party a lọ ṣeré fún wọn. My nígbà máa fẹ́ bọ́ síta about pé you can even break comedy outside mm. apart from uh, television, television or stage mm. you can even bring it to social gathering mm. or any other place um, Sani afẹ́ dé láti ìlú òyìnbó 1975 gbẹ̀rẹ̀ hmm. Sani ya wèrè. Hmm ó ní michael kó wá ló dá bàbá wa so wọ́n tẹ̀ àwọn ẹ̀gbọ́n mi gbà yẹn ó fẹ́ wẹ́kọ̀mù ìbàdàn ní nigeria tennis club àwọn èèyàn ńláńlá náà pè àwọn bíi síjú adé kọ́lọ́hún fi ọ̀nà fífẹ́ gbà yẹn fún ọ̀fẹ́ àwọn bàbá tó kú sí mòrófíà yìí òdòdó gbẹ̀gbọ́ olómi sábẹ́ aboyún hmm. olówó nàìjíríà gbàgbẹ́ tó ń takòkò ọmọ. Hmm o ti rántí ẹ. gbogbo ẹ lọ bá mi. gbogbo ọba yẹn wọn wà pẹrẹpẹtẹ àwọn sókàsì dọ̀sì tata ẹgbẹ́ gbogbo àwọn fáǹsì ni kún bẹ́ẹ̀ ni. Hmm. nìbàdàn lọ́dún yẹn. nìbàdàn ni mo ní ah, ẹ jẹ́ kí n ṣeré fún wọn ní orí bí ah, bọ̀dá mi ní ṣé ó ṣe ṣe mo ní màá ṣe àwọn ìyá dẹ̀ láìpẹ́ sàní náà dẹ̀ tí mọ̀ wá hmm, àwọn àbúrò wa ni. Hmm. sẹ́yìn méjì sì nígbà yẹn sá. àwa méjì ni bọ̀tí ìjọ ìgbòho ọ̀gbẹ́ adé kọ̀ọ̀kan náà pẹ̀lú wa. bẹ́ẹ̀ ni òun náà wá tẹ̀lé wa lọ níjọ yẹn níjọ yẹn òun àríṣẹ́ tó máa ṣe fún ọdún mm. Jacob school là ń ṣe mọ́ yẹn ó sì dájòjì láàrin àwọn èèyàn mm. tó kú tó tó ń lọ rìpótà rẹ̀ pé òun ti kú o káwọn lọ mm. ti pé ogún o torí náà kí n máa ṣe ó dẹ̀ mú tí yóò ní so nígbà tá a dé tennis club tí mo bọ́ sórí stage tí mo bẹ̀rẹ̀ orin ibẹ̀ ni mo tẹ́ ẹgbẹ́ yẹn wọ́n ẹgbàá màdà wọ́n ní bí kẹ́ o ewé tó ní máa mi ó sì lọ́la ẹ̀fọ́ kọ́ ní máa mi ó rò lọ́la mo ti mọ̀ mo ti mọ̀ yé o mo ti mọ̀ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ máa kọ orin yẹn fún sàn ní inú ẹ dùn pé áá ah, ah, kí ló dé báwẹ̀ pàpí lòló gbẹ̀yìn rẹ̀ sórí ìbẹ́pẹ níbi tí ọwọ́ jẹ̀kọ̀ bù kò ní tó ọmọ jẹ̀kọ̀ gbéyé rẹ̀ sórí pépé ẹlẹ káwọn èkúté dé wọ́n sì gbẹran rẹ̀ jíkọ́ níbo ló gbéyàn rẹ̀ sí. gbogbo èèyàn mi sórí ìbẹ́pẹ gbogbo èèyàn sórí ìbẹ́pẹ ìwọ kò fẹ́ ìjà nínú dẹrẹ ìwọ fẹ́ ìrọ̀rùn ìrọ̀rùn ló ń fẹ́ ń wá ń gbogbo èèyàn mi sórí ìbẹ́pẹ ni mọ́kànlá bàbá ẹni gbogbo amòfin jẹ ọ ìsọ́ni àdé ọgbádùn àwọn èèyàn ṣe ń fún ngbà ah! tí máa kọ yẹn wá wò pé ah! ngbà máa tún máa parí ẹ̀ pátápátá ẹ̀hùn kó kọ́ ní kaba àti mọ́ tó láìkẹ̀ mo bẹ̀rù agbáá àìjẹ́ bá sún mo jẹ Basun ajẹ Basun ní òjẹ káyé mọ ẹlẹgbẹ mo ní mo jẹ Basun ẹbà ń bọ wàá kàn ẹ òye Jacob mo ti gúnyán mo gbére ilé yín ilé yín ilé yín ó tẹba mo gbé kò yá rẹ ìyàwó ṣoṣo ó gbé sí yàrá rẹ èkúté fẹran kó tó dọjọ́ alẹ́ ẹbà ń bẹ wàá kàn ẹ òo ọmọdé kọ kò dé ọkà yíyan ló kù tó bá jẹ pak ó fẹ́ wọlé ọ̀fọ̀ ìkejì kọ́ ó sì kú mọ́lẹ̀ ní máa ń jó wọlé lọ́lọ́ ẹ máa máa ta katapila níjẹ ó rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn. ọ̀nà yín lówó mẹ́wọ́ ṣíjọ́ adé gbọ̀ngàn ṣọ́nà yín lówó ah, láti bẹ̀rẹ̀ gan ni síjọ́ adé ti láìkí wa àgàgà fàjẹmìrókùn. bàbá mo ní bó ṣe ń gbádùn ẹ̀ lọ ọwọ́ ọwọ́ olówó ọlá tó wà ń bẹ̀ yẹn tí ṣe ṣe wọ́n yẹ yín sí tí wọ́n gbádùn ẹ̀ ah! ṣe ń lọ. ẹ wọ́n lò ó tún bẹ́ẹ̀ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ aláìsòkò ẹ tó ń jọ bí. ẹ sì máa kì mẹ́ ti ṣe yẹn ṣe kí wọ́n ti kì ọ́ mo rò pé wọ́n fẹ́ náwó ni ó ní dandan mo rò pé àpò rẹ ti àkùrẹ́ mo fẹ́ mú tẹ gbangba ìtọ́jà kan ara lé mọ̀ ń yẹn kẹ́ má fọ̀rọ̀. mo wọ́n fẹ́ fi tiẹ̀ náà kún ní ìsinmi kí kúkú kí ogun ẹ̀kọ́ kẹjọ náwó pọ̀ gbà náà tí n bá wà lójú agbo tí sàn bá break tí èèyàn mẹ́rin bá ń bẹ lójú agbo ńgbà náà tí síjú adé bá ń bẹ lágbo kábíyèsí ọ̀nìrìṣà tó máa ń bọ̀ wà lójú agbo tí òdùdú gbẹ́rẹ́dù tó ní ikú ò nípa ẹ̀ o fàjẹmìrókun tí fàjẹmìrókun wọn bẹ lójú agbo tí àwọn sọ́kà sí ìdọ̀tí máa wà lójú agbo tí àwọn ẹmọ yẹn bá ti wà ní wọn tọ pé fódìdí ọ̀sẹ̀ kan ibi ọ̀pá mi ní torí pé ààyè ah, máa dẹ́rìn rẹ́rìn délé ni torí pé àwọn yẹn bọ́ ṣe jólówó tó tán bá tí tó bá ti rí alójàgbó àwa náà sani ẹ̀ka àwọn ọmọ yẹn ṣe tó fún wọn hmm. torí pé ayé ó sì hmm. ó tuntun létí wọn gbà náà wọn ò rírú ẹ̀ rí hmm. pé kí wọ́n máa wo tíátà láàrin ibi tí wọ́n ti ń tí wọ́n ti ń ṣe patí tàbí tí wọ́n ti ń sílé tàbí nǹkan bá yẹn ó jẹ́ àjòjì sí wọn àwa náà ò dẹ̀ fi dùn wọ́n torí náà mo dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbà náà mo mà dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ńgbà náà dìísìn náà dẹ̀ sí ni torí pé àwọn iṣẹ́ tí mo ti ṣe láti gbà náà mo sì ń jèrè ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wá di wípé mo wá bí ọmọ tó pọ̀ lẹ́yìn tó pé àwọn náà ṣe bíi pápá lòlò à ń jẹkọ̀ à ń adẹ́rù pọ̀pọ̀ nígbà yẹn a lọ́wọ́ ọlọ́run àhámẹ́ta la máa ń pàfọ́ọ̀mù lẹ́yìn Sunday ló lè gbé àwọn yẹn olókìtì ni wọ́n lẹ́yìn yẹn Jacob and Papa Lolo àtàwọn ọmọ kan tí wọ́n fi ẹnu fọn fèrè ṣùgbọ́n gbogbo wọn yẹn àwa jesters yìí lọ́lọ́run gbé ògo fújù lọ́dọ̀ Sunday hmm. kì í sọ̀dọ̀ Sunday nìkan o lọ́dọ̀ òbí mo ń ṣe floor show dé ọ̀dọ̀ Délé Abíọ́dún ah, àárín pé ti Délé Abíọ́dún gan tiẹ̀ pọ̀ ah, àdáwà àjọ lọ púpọ̀ àwùjá bèlò ọlọ́run olódùmarè tó bá mi lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ gbogbo wọn báyìí láwọn elé Haruna Ìṣọ̀lá tó jẹ́ eléré kíní gan gan tiẹ̀ ló wá le jù torí pé lẹ́yìn ìgbà tá a ṣeré ó gbé wa padà wá sí phonodisc láti wá máa rẹ́kọ́ọ̀dù fún ibẹ̀ ni mo ti ṣe àwa sọ́jà kékeré àwa ń kílẹ̀ àìkílẹ̀ d'Amẹ́ríkà títí lọ dé London ee im ee àti arẹ́ta anìkíní mi mo ní kí bàbá rẹ̀ lọ́wọ́ ni àwọn òkùnkùn gbọ́ yorùbá àwọn ògbé èbó èmi mo gbọ́ èbó ìgbé kọ́ bọ̀ àmọ́ àbèrè pé kí ni wọ́n ń fẹ́ ni wọ́n mọ̀ ní ike ọmọ pa àwọn àmì wọn ọkọ kí bàbá wọn orí kí ilé bàbá rẹ̀ ní kí wọn àwọn sì ń pèsè ń tirẹ̀ ibẹ̀ láti lọ gbowó fẹ̀yìntì ẹ̀gbọ́n rẹ̀ tá a yí ìwé pébùkù ẹ̀gbé tá a lọ síbẹ̀ wọ́n na wọ́n na tìrí ìgbàsí ara ní army barrack ibẹ̀ so we have so many things tí pé mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn olówó Nàìjíríà wọ́n yẹ wá sí o mo dẹ̀ dúpẹ́ dònú lónìí. bàbá ṣé mo mọ̀ pé ẹkọ̀ jẹ́ pẹ̀yìn mẹ́ta lọ́wọ́ èèyàn mọ̀ ẹ́ Jacob ẹ̀yìn adéòkọ̀ ó sì náà gbọ́n náà tọ́wà lábẹ́ yín gbà náà tẹ́tẹ́ ń ṣeré ńgbà yẹn ẹgbẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin máa ń pẹ́ wọ́n pọ̀ bóyá ṣọ́ọ̀ṣì wà ní àbí lára wọn bóyá tẹ bá rántí káṣá lè mọ́. àwọn ọmọ wa ṣì wà hmm. ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣìjọ wà wọn ò kúrò lọ́dọ̀ wa lọ títì. Hmm tó yẹ ń sìn irú sunday abẹ́ni lórí ó wà ń bẹ̀ òkété ó wà ń bẹ̀ màjá ó wà ń bẹ̀ gbogbo wọn yẹn àwọn ọmọ jésàs ni ṣe à pé igi kan igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe àwa tá a jọ ń ṣe gbà yẹn wọ́n sì wà but àwa tá a jẹ́ major characters ni Jacob Papalolo and Aderikoko kì í ṣe gbogbo ìgbà la wa máa ń lo àwọn ọmọ yẹn sí àfi tó wáyé pé ó ní nǹkan kan tá a fẹ́ kí wọ́n kàn ṣe nígbà yẹn ni a máa ń lò wọ́n fún alọ́ àwọn obìnrin náà tí wọ́n bẹ lọ́dọ̀ wa ìrokú telúùsì tó jẹ́ ìyàwó mi òmùgọ̀ tó yẹ pé gbogbo nǹkan tí ń ṣe pé ẹni tí lọ́kọ̀ ń lé tí a tún ní kí àwọn àlejò tó bá ti dé òun mọ́ bá mi ṣàyẹ́sí wọn o mọ́ ṣàpọ́nlé fún wọn o tó miscalculate ara rẹ̀ àbí kí ẹni tó bá àyẹ́sí wo ló wá ṣe àyẹ́sí bọ́ bá wá kí mi inú ilé hmm. òun máa ta lẹ́wọ̀ tó lọ hmm. òun ọ̀mọ́ láì dá ni hmm. yóò fata lò ẹ́ pé ìjìrì aládùnkù jata ata o tiẹ̀ já kankan ọ̀ já kankan àlọ́ máa ta ọ̀ jẹ́ sòǹdẹ̀ bóyá ṣoṣo ń tẹ lórí rẹ sí àgbẹ̀ yìí mọ̀ ara lé lórí àmàlà ni sòrè lórí àmàlà ni yóò ṣàyẹ̀sí rẹ̀ ó kó lebe ó kó lebe rẹ̀ báyìí yóò ṣe lebe lebe báyìí. kò yé wàhálà alẹ́ bàbá bẹ́ẹ̀ sọ. tó bá ṣe yóò ṣọ́ lálejò pé kò farasin àmà o gbẹgẹ wa gbé blọọkì sìmẹ́ǹtì kan. oúnjẹ ò ti yẹ èmi ò ní fọ́kú tó ọbẹ̀ kí fọ́kú tó ní ìní fọ́kú tó. bàbá jack ló fi ṣe bàbá iṣẹ́ ìjà bá bàbá jack ni ó kọ́ bá ní ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ mẹ́ bàbá o kò bá lè yí bàbá bàbá ẹ ṣe bàbá torí ṣé ẹ ta fíìmù gbà ẹ sí àgbéléwò dé ìta ń rà lọ́jà nǹkan nǹkan ìyàbí torí ah. ọmọ yẹn ti wò wọ́n ti wò gbà tó tọ́ ká tún gbé wọn débẹ̀ báwo lọ́rọ́ fíìmù ṣe jẹ́ ńgbà yẹn. o ṣeun nígbà yẹn àpárùn hmm. pé àwọn tá a ti sọ jẹ́ hmm. àwọn fíìmù ńláńlá tí àwọn èèyàn wá ń ṣe hmm. ṣé ẹ rí home fídíò yìí àwa lè bá a sọ pé àkọ́kọ́ jẹ́ ẹni tó ta jáde torí pé ńgbà tí àwa bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ jẹ́sítà tá a rékọ̀dù àwọn ò mọ̀ pé ntí ọmọ mo wọlé báyìí ni àwọn ọmọ Ìgbò tí wọ́n ń gbà lọ́wọ́ wa ti ah láti ọ̀fin máa dáwé lákàá èmi dé Kàdúná mo tó mọ̀ pé wọ́n ta fíìmù jáde orin nígbà tí ó rà á àti ìgbà yẹn wọ́n àpè fíìmù kan ní ah, Eh, eh, ẹ̀yìn ayé ẹ̀yìn ayé mo fẹ́ fi introduce pé ká mọ̀ mọ̀ ṣògbó ẹ̀ mọ fíìmù dáadáa bá ti ń sọ̀rọ̀ ibẹ̀ ni Jacob láti lọ ṣe oògùn tó lóun fẹ́ ṣoògùn owó pé ìyàwó òun òun bá òun jà pé òun ò lówó lọ́wọ́ tá a ti dàgbàdo sókè tó ti kó ẹyọ mẹ́ta nígbà tó kó débẹ̀ tó ní ṣé mẹ́ta náà ọdún mẹ́ta pé lòun èèyàn gbádùn à òsín tí fi ṣèyàn ọdún mẹ́ta wọn ò lò pé ọdún mẹ́ta tí ó sì lò ló tó wó bá ti lọ ọdún mẹ́ta yóò kú dànù ni ọdún mẹ́ta tó bá rẹ̀ bá dé sí ọ kò sí èèyàn àlàáfíà wọn a máa tà wọn ń ta àlàáfíà ṣẹ́sì mọ̀ pé pápá lòlò ní rúdásí ni òní máa ń taari rẹ̀ òun gọ̀ so èèyàn á máa láàfíà rà kí torí wọn ò ṣe ní àlàáfíà ṣé wọn tà àlàáfíà ní ayé tàwa ẹ̀gán nìyí ṣé wọn tà àlàáfíà ìwọ bọ́ bá sì kìíní sí tó bá mú dókítà kan tó bá gbé sínú ilé ṣé ò tí ì rà láàfíà hmm. àwọn dókítà wà tá a lè rà hmm. èyí tí ó lànà rẹ hmm. tí ó túbọ̀ ọ̀ràn padà èyí tí ó yọ ojú rẹ tí ó bọ̀ ọ̀fọ̀ tí ó tún da padà síbẹ̀ èyí tí ó yọ etí wò gbogbo ẹ̀ báyìí mo ní gbogbo ẹ̀ ló lè rà ó ní àìsàn kan ò lè rẹ́ni kan ò lè pa ọ̀nà wò rẹ bó ṣe lọ sògùn wọn àmọ́ ńgbà tí kọjá àyè rẹ̀ kò mọ́dún ń jẹ ọdún mẹ́ta péré náà ló ní o ló bá ta ngbà dé gáyẹta dé Kaduna sáré àlàtí kọ́kọ́ dé ta ní samaru labalẹ̀ pósítà àṣé wọ́n ti ta gbogbo ẹrù ẹrù kíní wa síbẹ̀ ngbà tá a débẹ̀ tí a ní ọ̀rẹ́ wa ẹ wá wòran wọn ni we don see we don we don see am for uh, for for film kí lè rí for film eré tàbí ẹsẹ lábẹ́ àbọ̀ ẹsẹ̀ fẹ́ ṣe àbọ̀ tí ìdí èrè ó ní kíni we don watch am come bá a ṣe wọlé gbàtà débẹ̀ èyí tá a fẹ́ ṣe lórí stage ẹ̀mí you cannot do something like this torí inú gbọ́dọ̀ àti lọ ṣe ilé you fit big that uh, bush reach eh, eh, ọ̀rẹ́ mi dẹ̀ mo ní ha igi dá owó sọnù. ọ̀rẹ́ yìí bàbá ọ̀rẹ́ mi sì jòkó ni. wọ́n ní kẹgbégbó kẹgbégbó wá yá ni. ó ní kí n gbégbó that's what I wey dey run you fit big am to stage we need know this one a better pass the one wey you wan show àwọn àti ìpowó lẹ́yìn. bàbá àwọn àwọn kìnìún yẹn ti burú ti pẹ́ òtórí ọlọ́run lọ́dún tó ti pẹ́ bẹ́ẹ̀ yẹn. so èèló ló wà lágbà náà a ní kí wọ́n wá wo fíìmù sí five naira ó ti ra fíìmù ní fifteen naira ó ti ra fifteen naira fita foam dẹ̀ nígbà náà ni wọ́n ń tà ó ti rà ó ti wò wọ́n gbogbo family ti wò ó nígbà tí ó tó wá gbé sí tán tó rí pa débẹ̀ tó ra gbé mọ́tò débẹ̀ ọ̀rẹ́ mi ni tá débẹ̀ ta wọnú ilé inú ilé kú bá ní àwọn tó wá wípé àti mo fíìmù yá ó dùn ṣe tó kó mi ìwà ni mo ní kílẹ̀ kó wá orí stéèjì òfò lẹ́kọ́ wá sórí stéèjì ẹ̀ lè kó wo didi wá sórí stéèjì mọ́ ó ní ajẹmu ní wọn àná ìtì ìdílé ìfẹ́ mo ní àná ìdílé ṣé ibi ò pa yín ni bàbá bébí bá pa mí èkó ti kú mọ́ nínú bá a ṣe kó mẹ́nu táyé a lè jókòó jẹun àyè mú kankan. ẹnu yìí gbẹ. ẹnu gbẹ nígbà tá a lórí stage wà láyà ní tá a ta ọ̀tọ̀ nǹkan torí àwọn èèyàn ti wo fíìmù lọ. Hmm. so la fi á mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ hmm. ìbẹ̀rẹ̀ pé kí stage ọmọ sí mọ́ hmm. ni mo sọ fún Owórẹ̀ yẹn ni àwa tí ó jẹ́ onítíátà náà fi lè lọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ fíìmù wọn ti kódà wọn lọ sí television house nígbà yẹn because the best film la ń rìkọ́dù fún television house ọ̀pọ̀lọpọ̀ fíìmù tẹ́ ń wò sí mo ṣe ń wo play mi tí mo ṣe ní alẹ́ seventy tí mo ṣe ń wò tèmi gan ń wò báyìí tí mo ń fún ara mi rẹ́ ni tí mo ṣe ṣé mi náà mo ṣe ń ṣe bí ìwèrè báyìí tí mo ṣe ń tó ṣe báyìí so the, the thing is there can we do it or can we bring it back again it's impossible so ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbéléwò tá a ṣe gbà náà pọ̀ owó tabua la ni ọmọ ẹlẹ́yin la fẹ́ ta ni mm. eh, orí ọmọdé orí òfú ọ̀fàriwo la fẹ́ sọ ni mm. kò dẹ̀ sí fíìmù àti ẹ̀ máa wò tí ẹ̀ ní rọ́gbọ́kọ́ ń bẹ̀ orí òfú ọ̀fàriwo ẹni tí wọ́n fẹ́ sòkó àná tí ò lówó tó tún kọ̀ fíìsì àwọ̀ ẹ̀ pé má lọ ṣe kankan wọn ní òkúhun tó bá lọ ṣèṣì pariwo òun ní òlówó lọ́wọ́ mm. àwọn àna tó kù ti ra màálù o tí wọ́n bá lọ fi ṣèṣì pa màálù ń bẹ̀ tó kù bá jáde gbogbo fámílì àkúfà ló ní ẹ̀ ló lọ báwọn ẹ̀gbọ́n ẹ̀ pé wọ́n ní kàmáṣe ẹ̀ má pa màálù ẹ̀ má pariwo òun ni òsì lówó lọ́wọ́ ah, àwẹ̀ jẹ́ káwọn ẹ̀wọ̀n èèyàn rẹ̀ ó ṣe tẹ̀ ọ́ máa ṣe tẹ̀ oríṣiríṣi báyìí la fẹ́ sọ ni àbí eh, ẹni tó lọ sílé àná àti tó lọ sílé àlè ẹ̀ tí ò mọ̀ pọ́kọ rẹ̀ ń bẹ́ ń lé tó dé tí ó ní ta lé lé ní ó ní àlàárò ah, ni ó ní ah, ṣé èsàlárò bó ṣe mo ní mi ò lè rẹ́rù tí máa gbé fún ìyàwó ní tó ń taako lójú ọkọ rẹ o ní kò burú kò burú èṣù ìṣàbà mi gbé gbogbo náà lọ́ba mi gbé lọ fún wọn àlè àlè ní tó bẹnu àkùtàn dì náà lọ́ba gbé ẹrù ru àlè kejì Jacob wọn sì sínú àpò tó ti kọ́kọ́ wà òwúrò pọ́kọ́ òun ní bọ̀ tí èdè Jacob sínú àlè ìgbà tó débẹ̀ tó tó di àlè míì ìwọ tó wà ní wa ìyún ń wọlé kèétí tó jẹ́jú kan lọ́kọ gidi gangan wá dé lọ́ba ní kẹrù lọ́ba ṣe àlè lérí àlè àwọn àlọ́ ni wọ́n gbé ha wọ́n wá ń gbọ́ owó rẹ̀ rù lọ ìwọ́n rò pé iṣu ló wà ń bẹ́ ló yọ pé iṣu tó ní gbé lọ ọkùnrin àgbẹ̀ fẹ́ni kàkẹ́ mi ni wọ́n ti jẹ inú ilé ni àgbẹ̀ eléré ibú rẹ̀ bọ̀bọ̀ fẹ́ tọ̀ owó ẹ̀yìn owó wájú kò wẹ̀yìn kò rẹ́ni kankan sọ́ọ̀gbọ̀ pé mo fẹ́ tọ̀ ni ta ni à ń sọ̀rọ̀ iṣu tí ń sọ̀rọ̀ lókè ìwọ́ iṣu tó àbá ṣe báyìí bó ṣe bùtọ̀ sí látòkè ló yáa lórí rẹ̀ ló ní ah ìtọ̀rẹ́ ọ̀lẹ̀mọ́lẹ̀ ló ní owó ìwọ́dánu wọ́n ní nígbà tó tó láyọ̀ pé so oríṣiríṣi báyẹn so àlè ohun tójú àlè bá rí ṣé a máa a máa rò nílé àlè gbá lè rù nílé àlè so àwọn play yẹn pọ̀ rẹpẹtẹ. bàbá ṣe ṣẹ́rí bí bàbá ṣe gbé wa wọ oríṣiríṣi tó gbé mo tẹ̀ tí rẹ́rìn mo tẹ̀ mo fọ́tẹ̀ fat àwọn bàbá yìí ah bàbá ó pọ̀ ń bẹ́ẹ̀ o ó pọ̀ gidigidi ọpẹ́yìn fọlọ́dúnmarè bàbá ẹ ṣeun kí wàá lè rí sí ọ̀wọ́n tó jẹ́ wípé òun náà ń pera wọn ní torí náà pé kò fi bẹ́ẹ̀ sí jester comedian nísìnyí ní pé kínní kí lẹ rò sí bó ti jẹ́ pé ẹ̀yin ti ẹ ti lé foundation àwọn pọ̀lọpọ̀pọ̀ wọn èèyàn náà ti tẹ̀lé yín táwọn náà ti ń ṣe yálà wọn tó wà ń sìn kí lẹ wá rí sí tẹ̀yin bá ń wò wọ́n ń sìn náà gẹ́gẹ́ bí àgbà tó yẹ gbẹ̀yìn lẹ́lẹ́ foundation níṣẹ́ kínní yẹn lọ́wọ́n tó ń ṣe ń sìn àbí lọ́wọ́n tẹ́ pé bóyá wọ́n ti ṣe sẹ́yìn náà tẹ́wé kínní kí lẹ fẹ́ sọ. Ah, mélòó mélòó mélòó mélòó la fẹ́ rí mélòó mélòó mélòó mélòó la fẹ́ sọ mélòó mélòó la fẹ́ rí mélòó mélòó la fẹ́ sọ ṣe rí nǹkan kan lèmi mọ̀ Ògúndé tó jẹ́ eh, ẹni tó gbé iṣẹ́ òṣèré lárugẹ lákọ̀ọ́kọ́ ní nàìjíríà kí gbogbo ọ tó máa wọ́ tẹ̀lé ẹ rí i pé ó ṣe àwọn oyin adéjọbí ògúnmọ́lá ògúngbè to mention a few wọ́n tẹ̀lé dúrádìpọ̀ wọ́n tẹ̀lé ṣùgbọ́n lọ́nà oníkálukú ya pátánù tiẹ̀ ni ṣe gẹ̀ẹ́tì so ẹni pé àwa tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà yẹn torí pé lẹ́yìn àwọn bàbá yìí tán jẹ́ the first foundation member of eh, ah, of of theatre uh, of Nigeria in eh, Nigeria yeah. àwa tí wọ́n kọ́ nígbà náà la tún jẹ́ the second step to them in being in particular uh, eh, Jimoh Aliu uh, Dr. Aisho Pepe uh, Aisho Pepe kọ́nà ọba mi fọ̀rùn kẹ́ kọ́nà fọ̀rùn ká méjèèjì sí tí wọ́n ti dèrò ọ̀run Jaguar máa bẹ̀lẹ̀ o máa báàkì o àwọn tá a jọ jẹ́ ìrọ̀ tá a tẹ̀lé àwọn bàbá yẹn tó pé ọ̀dọ̀ wọn làwa ti kọ́ṣẹ́ tá a tó tẹ̀lé wọn nígbà yẹn nìyẹn àti àwọn bíi mélòó kan tó wọ́n tó ń tẹ̀lé wa lẹ́yìn lẹ́yìn yẹn làwọn ìṣí míì tó ń wá tó tó tẹ̀lé wa àmọ́ ìṣí mélòó la fẹ́ kà sí tẹ́ bá ń wo àgbẹ̀ ẹjọ́ ó yàtọ̀ sí àgbẹ̀ ẹ̀sìn àgbẹ̀ ẹ̀sìn míì a fi afẹ́ ẹ́ńjìnì kọbì ni afẹ́ ẹ́ńjìnì gbé kan ni so tó máa tún fẹ́ ka náà afẹ́ ẹ́ńjìnì kúrè oko ni a lè fi tí wọ́n fi ń gbẹ oko ní ìsìngbé ti ayé ìjọun oúnjẹ ìjọun ló ń jẹ gidi èyí tá à ń jẹ ń a kàn ń jẹ kẹ́míkà ni I must be frank so àwọn náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ní tá a kàn máa túnbọ̀ fún ọ ní àlàyé lórí ẹni pé kí wọ́n gbìyànjú sí láti ṣe nǹkan tí àwọn èèyàn máa fi rí ọgbọ́n kọ́ nínú tí wọ́n bá ń ṣe torí pé báà náà ṣe ṣe gbà yẹn because wọ́n ní aṣọ ìgbàlà àdá fúngbà nígbà tí Sunny Adé kọ Festac ó ronú pé Festac ń bọ̀ ni nígbà tó kọ ni pé ẹ̀kíní kan kò ságbẹ̀mọ́ lóko ara òkó ti darí wálé ó view ẹ̀ pé ẹni tí àwọn èèyàn ṣe ń gbà yẹn kò dàbí ìtijọ́ mọ́ ó pe àkíyèsí sí bọ̀tú wọn ò yá sí tí ń kọ ní ògbà ọ̀la ń gbọ́ àwọn ọmọ bíi ìbọn ti ń dún kó lórí dórí ẹ̀ o ọ̀rọ̀ nàìjíríà yìí o kó má bàa dogun nineteen sixty three odogun àbí odogun gbàgbà yẹn sì ń dùn lọ ìwọ wí ah, o ka sapta su o wà nù sapta luke orí keje sapta eh, luke orí keje ẹsẹ̀ keje. ibẹ̀ o lẹ́yìn ò ti gbọ́ bàbá ó wà káàkiri kọ́lọ̀ ṣàánú wa ni kọ́lọ̀ má jà forí kò ní bàbá. Hmm. gbàgbà tún wà ẹ̀yin lẹ́gbọ́n wọn onígbàgbà wà o kò ní kàwé fọ́ parí ẹ̀ mọ́ o ní sórí ibú o ṣe rí àwáǹgbà náà tá à ń fèsì gbà yẹn ni pé kí ló lè mú ẹ̀yin ọmọ nàìjíríà kí ló lè múnú yín dùn kí ló lè mú yín pa ìrònú rẹ́ kí ló lè mú yín kẹ́ ẹ̀ tiẹ̀ gbàgbé pé nǹkan kan ń bẹ tó jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún yín ní táwa ń nìyẹn ńlá fi ń ṣe ní tá à ń ṣe náà kì í ṣe kówó màá rántí pé nígbà tí mo bẹ̀rẹ̀ tẹlifíṣàn nìbàdàn two hundred and fifty naira ni ni mò ń gbà per program thirty minutes ńgbà tí adé ń ṣe lọ táwọn èèyàn láìkẹ́ wọ́n pè wá lọ sógun wọ́n pè wá sí ń bí ńgbà tá a dé kò ń bí ní LTV8 àwa orí orí mi máa mo fi lu tẹlifíṣàn láti Agídìngbì wá sí gbòòrò tá à ń rédíò Lagos lógbòde lógbòde tá a kọ́ tá a fi orí lu tẹlifíṣàn tá a ṣí gbà náà láyé Jákàndé. àwọn tó ṣe opening kìíní yẹn gbà ẹ. àwa gẹ́gẹ́ la ṣe ṣe pé torí recording fún wọn bí. tí wọ́n kọ́kọ́ dá lẹ̀ ẹ̀ pé wọ́n transmit bí ìkòòdú ni wọ́n ti ń transmit kó tó di pé ó jóná iṣẹ́ tí mo ṣe kí sí kòòdú tó jóná mọ́bẹ̀ ìsúmọ́ náà ó lé ní forty tó dẹ̀ jóná síbẹ̀ ká tó wá tó bẹ̀rẹ̀ mí nígbà tí Taiwo Alimi former commissioner of uh, information Ogun State tó débẹ̀ ló sọ di one hour wọ́n ní wò lè ṣe comedy one hour kó fẹ́ràn mo ní kì í ṣe láyé tèmi mm. a ṣe. Mm ibẹ̀ ni mo ti kọ́kọ́ ṣe kókò arúgbó ẹni bá jẹ kókò arúgbó kóòkùn gbé mi kóòkùn là mí kóòkùn gbá mi mọ́lẹ̀ kéré bùjẹ́ ọmọ òní ṣègbè ẹdẹ ò ṣègbè tá a lọ jí kókò tó jí kókò arúgbó jẹ wọ́n na wà láfi ṣe and people continue to laugh fìlà ikú wọ́n na wà ní ẹni tí ń rìnà lórí apẹpẹ fún yàn tí ó pé òní ọ̀rẹ́ ẹni tí fìlà dé lórí mọ́lẹ̀ tí ikú fẹ́ kàn tí ó tí tó tí tó tó ṣe ayé ah, yé yé yé yé yé yé yé yé orí náà sí kìíní kan náà ah, kó ṣe báyìí báyìí nígbà tó rájọ kan yóò kú lọ́tún la o wọ́n ní kó yẹ sọ bẹ́ẹ̀ mọ́ ní à ní tó ń rí lòun sọ wọn ọ̀tún la yóò sì kú ń mọ̀ wá ti rí gbogbo tèèyàn ìjọ tí fìyà òkú wa ń bọ̀ wọ́n sì òkú lọ́wọ́ ni òkú ẹni tó kú torí lòun náà wá gbórí síbẹ̀ ń gbàdúrà tó wáyé ti ń gbàdúrà torí mọ rírì kúrì sórí òpé ògùn ni torí náà kí bàbá tó ẹrú bàbá àtọmọ àní bàbá àtọmọ náà pé ń mọ̀ pé mo yẹ gbogbo ìjọgbó sókè pé kí ni yẹ àìwò lédè láyé ń bí mo yẹ ló fèrègé gbàrà gbúrúgbúrúgbúrú wọn ò rókù sí mọ́ àwọn ọmọ olóògùn pásítọ̀ ló fèrègé ní fìlà náà lé lọ ó lè wọnú ilé ó tilẹ̀kùn gbàtí ó bọ̀ nù yàrá ó di kìsìnì. Mm kò sáfẹ́ kí fìlà yẹn dé òun lórí ló bá yí gòròdóòmù lérí ìlà bá dúró sórí gòròdóòmù wá dúró lọ́wọ́ mi pé tó ti lọ ẹnì kankan tó ẹgbẹ́ ìyàwó bẹ̀rẹ̀ ọ̀wẹ́ ẹ wá kó làbẹ́ ẹgbẹ́ gòròdóòmù àbí kíkọ́ pé tó ti lọ kí ni lọ òun rí fìlà sí ń mi kí òun rí fìlà o ọ̀dà ó ti lọ o bí sísá tó ṣe báyìí kó tó gbòkè báyìí ìyà ti dé lórí wa ó ní àà àgbà tó dé Ah, àṣóhun kan ìyàwó rẹ̀ ọmọ ọlọ́dọ̀kú sọ ní ẹ̀ sí ẹ̀ ẹjẹ́ mọ́ múra ìwòye ọ̀la wò lè sí mọ́ so <laughs> so we have so many things you have kí ọlọ́wà fún ọlọ́pọlọ o kí wọ́n jókòó kí wọ́n ronú dáadáa kí wọ́n tó gbé tí wọ́n bá fi fún aráyé wò kí wọ́n ṣe. bàbá gbogbo yìí tẹ́ wá ń sọ látàárọ̀ yìí táìmù látọdún tó ti pẹ́ tó dẹ̀ sì níyì tó tó tó tó wúlò tẹ́ pé èmi fúnra mi gan mi gbé bí ṣe ń ṣe yìí mò ń gbádùn ẹ̀ gidi kí ló wáyé pé à ń bẹ̀ wá rí yín ní oríṣiríṣi sinimá àgbéléwò ṣé ẹ̀yin lẹ wò pé torí torí àwọn àgbà àgbà míì tèmi ti bá sọ pé wò àwọn ò lè ṣàwọn ṣẹ́yìn pọ̀ àwọn ṣẹ́yìn ò jiná tó àwọn ò dẹ̀ lè ṣiṣẹ́ tó jẹ́ pé bóyá kó máa bọ̀ wọn lórúkọ jẹ́ mo náwọn àgbàgbà tó ti sọ yẹn torí mo rí gbé láì gẹ fíìmù mọ́kálíkì ìbá fún hmm. ẹ̀gbọ́n wa bàbá Kúnlé Afọláyan mo rí gbé wọ́n fi yín sí mo dẹ̀mọ̀ pé Kúnlé Afọláyan náà àgbà eléré ni wọ́n ọmọ ọmọ àgbà eléré so ó yé mi bí yẹn ṣe lọ àmọ́ kí ló dé tí ẹ pé à ń fi bẹ́ẹ̀ rí mọ́ tẹ̀lẹ̀ wà láyé tẹ̀ wà láàyè tọ́pọ̀ lọ́wọ́ à ń bẹ̀ báyìí mo fẹ́ kẹ́ sọ sí kí ló ṣẹlẹ̀. ẹ kò sí púpọ̀ náà tá a fẹ́ sọ hmm. ọmọ táyé bí láyé ń pọ̀n olódùmarè kò jẹ́ kí ìgbà alẹ́ wa kó sàn wá adúgbò lọ́wọ́ ọlọ́run pé àwa ti ń ṣẹ̀wọ̀n tá a lè ṣe àṣedójú hmm. àmẹ́ hmm. àwọn náà sì bá hmm. ṣùgbọ́n nǹkan kan nìbí kan máa sọ fáwọn tó ń bọ̀ lẹ́yìn ọ pé ẹ̀ta gbà ṣe ẹ̀ta gbà ṣe torí pé àgbà ń bọ̀ wá kàn wọ́ bí àwọn àgbẹ̀ tí ń bẹ lóko táyé pé wọ́n ń fi ọkàn wọn kí wọ́n mọ̀ kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ wípé hmm. báyìí rà ṣe báyìí rà ṣe báyìí rà ṣe bàbá wa dì sí ní àwọn ìjọba wọn pé ẹ bá wa pé àwọn àgbẹ̀ tí ń bẹ láyé ìjọ́un wa bó o lẹ ṣe ṣe tí báyìí ṣe ṣe báyìí tàbá mú ilé tàbá ṣe báyìí tàbá bu tàbá fẹ́ gbé lá ẹ̀ bùnmi gbóná díẹ̀ sí ẹ̀ kọ́kọ́ ṣe kẹ̀ ṣe tẹ bá fẹ́ gbẹ ewédú ẹ̀ ṣe báyìí kẹ̀ wọn jẹ́ ká bẹ̀rù àgbà òun láàárọ̀ fáwọn ọmọ wa kí wọ́n mọ̀ ò wípé àwọn náà tó ń bọ̀ wá bá wa níbi tí a wà yìí àwọn náà ń bọ̀ bá wa ń bẹ ìgbà tá a bá fi ṣe kinní kan náà láà fi gbà á so àìdàgbà bí àṣà Ògúndé bí àgbà barista ó ní ẹ̀ lè rí táyà mi hmm. àfitọ́jọ́ bá rìtáyà èèyàn bí òṣèré ọ̀bà rìtáyà ajẹ́pọ̀ kú ni. yes hmm. gbogbo ẹ̀ mọ́ gbọ́ kò sí tíbi òní kò. oníṣèfẹ́ Ebenezer Obey ó ṣeré ju bẹ́ẹ̀ lọ Ebenezer Obey ó ṣeré ju sixty Sunday Adégan ti ń ṣeré ju sixty lọ́ba ẹni ẹ̀sìn ká máa àtúnṣọ ti àwọn kọ̀lẹ́ńtì Àyìnlá Délé Abíọ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà láàgbọ̀n sọ ti Papadolo mo mọ wípé gbàtọ́ ní orin tí mo mọ kọjọ́ ṣé mo lè kọ́ mọ́ ni mo ní kí ló dé ohun ọlọ́run ògbóhùn mi ìwọ̀n kọ̀ọ̀yìn tó ta gìtá sí like rice and beans o is for gentlemen only meat o for papi lolo yeah rice and beans soup is for gentlemen only meat o for papi lolo ó fàdé ẹsẹ gbọ́. Yes, size for you. There, yes, size for you. Yes, size for everybody. Wah, wah, wah, wah. We must eat and not be ready. Do you? Ògún dá méjì, ẹmu la wá ó mu. Àní bó ògún dá méjì sẹ́, ẹmu la wá ó mu. Ah! eh. Eh, eh. ìmúkúmumú jẹ́ kó mu sùn sílẹ̀ níbi tó burú ó ẹ̀mú o ẹ̀mú o ẹ bá mi wẹ̀lẹ̀ mú náà ògùrọ̀ ànápà ń pàníyàn lábá ìtúpò láyé yọ̀n orin ti sìn ó tún wà ń bẹ̀ panam panam panam panam tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ sáré sáré sáré mẹ́mu dẹ́rù pẹ́mu dẹ́rù pẹ́mu pọ̀pí fẹ́mu dẹ́nu wo ẹ̀wò ògùrọ̀ ọwá ṣẹ́rí kó ṣe funfun. gbogbo àbẹ̀ ó wà ń bẹ̀. mo délé táyé mo gé gùdà méje hmm. mo délé àdìsá mo gé gùdà mẹ́fà mo délé àdìsá mo jẹ súyà mo jẹ gbígi tó wà mẹ́mu funfun àfọlẹ́ ló lè pé lẹ́yìn èdùn o kó gbẹ́rù kó gbó kó lọ sáré sáré sáré mẹ́mu dẹ́rù mẹ́mu dẹ́rù mẹ́mu pàpí mẹ́mu dẹ́nu o ẹ̀wù gbùrọ̀ wá ṣẹ́rí pò ṣẹ́ funfun. òpó. Hmm bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kọ́lọ́ wọn ti gba ọpọlọ tó fún wa ẹ tí ì bùn lẹ́nu wa. àwa bá débi torí pé àwa rí i pé táwa bá ti lọ bá ọgbọ́n wọn àgbààgbà eléré gẹ́gẹ́ wọn sọ la ṣe ń ṣe lórí amóhùnmáwòrán nígbà tí ń bì eh, nǹkan tá a máa ń gbọ́ lẹ́nu wọn kò ń ṣe nǹkan tó máa ń dùn má wà eh, torí pé nǹkan tá a máa ń gbọ́ tọ́dẹ̀ máa ń sọ fún wa ni pé àwọn tó jọ̀wọ́n tán wà ń sìn wọ́n fẹ́ gbàgbé ọ̀wọ́n wọn fẹ́ tọ́jú ọ̀wọ́n táwọn dẹ̀ rí pé kò bójú mu torí pé àwọn bàbá ẹ̀ wọn náà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn náà lè foundation yẹn wọ́n sì lè ṣiṣẹ́ wọ́n mọ̀ ọ́n ṣe ju ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń ṣe ń sìn yìí ní bàbá ṣe wà ń bì kò ń ṣe ẹyin náà tí wọ́n látara lọ kò ń ṣe pé bóyá pà ní àní náà ẹni pé ó wà ń bẹ̀ gidigidi àwọn máa ń fẹsẹ̀ jọ torí ọlọ́run àwọn bàbá ẹ̀ ká máa tọ́jú wọn ni ìwọ́kọ̀ tó jẹ́ kọ̀mídà àti ṣe kíníkan tó ń travel tó ń ṣe kíní tó ń wo gbé bóyá kíní rántí o àwọn lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwọ náà dẹ̀ sì máa padà wá ṣe kíní ó sì máa padà wá dàgbà torí tó bá dọjú àti torí ọ̀pọ̀lọpọ̀ nú torí ọwọ́ òun fẹ́ sọ bó ṣe ní pé kínní àmọ́ àwa máa sọ bó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ àgbà àgbà eléré tó wà nílẹ̀ wa inú òdù sí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dọ́ bó ṣe ń ṣe yìí bó ṣe rí nìyẹn àmọ́ ṣe mọ̀ kọ́ bàbá wa gbà yẹn àwọn ọmọ bó ṣe ń rọra ń pọ́n ọ̀rọ̀ ń pé kínní bó ṣe rí nìyẹn ẹjọ́ torí Ọlọ́run ẹ fún wọn ṣe ṣe ẹ fún wọn róòlì ṣe kẹpọn wọlé kẹtẹkọ ní ìtọ́sí wà yìí gbogbo à ń ṣẹgbẹ́ kan ṣẹgbẹ́ kan yẹn gbàgbé yẹn kọ́ ọ mọ́ra ilé làwa ń sọ látòrí amóhùnmáwòrán nígbà tí bàbá ò bá tọ́wọ̀n àgbààgbà yẹn bá wọn pé kínní bó ṣe rí nìyẹn ẹ kàn fẹ́ pọ̀ mọ́ra kẹṣẹ nọ́mà kẹjẹ kẹṣẹ tó ń ṣe bàbá ẹ má bínú ẹ ràn yẹn mo sáré sọ bó ṣe rí ẹ má bínú bàbá ẹ ṣeun bàbá kó tó di wa Mm, torí àwọn kí bàbá náà ń ṣe pé bàbá bó tẹ̀yẹ kí bàbá ń ṣe bíi ọmọ twenty twenty bàbá òun ṣọmọdé o àgbà ah, ń bẹ o àwọn bàbá ń ṣe bíi mm, bàbá. máa gbọ́ o ọlọ́run máa ń lọ kí wa o kí ọlọ́run wá sí kí ni bọ́ ọ bá ju apá mm. apá ọ̀sẹ̀ wẹ̀ jẹ́ bọ́ ọ bá ju ẹsẹ̀ ẹsẹ̀ ọ̀jẹ̀ wẹ̀ jẹ́ tó bá ní kó ṣe báyìí ṣé ò lè yí ọwọ́ rẹ báyìí yí ọwọ́ rẹ òye àbí òye ẹsẹ̀ rẹ náà má ní òye òní yìí òye mi ọ̀rọ̀ láti pọ̀ ọ̀rọ̀ mbẹ́mbẹ́ ìwọ náà fún yí orí rẹ̀ ráì orí rẹ̀ yà mí òye. mi ìfẹ́ mi ìfẹ́ yìnyẹn bàbá. ẹ yí orí yẹ ẹ fọkàn kan fẹ ẹ máa gbọ́ mo là wá yí orí orí tàwa yí rà ẹ̀ẹ́dẹ́yìn náà bá yẹ mí náà yí. máa gbọ́ wọ́n yí orí yà mí òye. orí ti ń lè yí. iṣẹ́ àrẹ̀ ọkọ̀ bá lọ́ọ̀kì mm-hmm. ọkọ̀ ò lè rí ibi lọ mọ́ báyìí ọ̀nà ọ̀nà kan báyìí náà mọ̀ ọ́. inú gbó nìyẹn inú gbó nìyẹn lọ àmọ́ tí orí náà ò bá yí tó bá lọ́ọ̀kì olúwẹ̀ ẹ̀dùn tí. bàbá tí mo kọ́ ara ni mo rò bẹ́ẹ̀ bọ̀ ní kò rí yí bẹ́ẹ̀ ń gbé orí wọ́n tíkọ̀ yìí. kò ní yí bíi ti wèrè ní. ọ̀gá yí síbi tó dáa. ẹ̀ á síbi tó dáa bọ́ ọ̀bá yí orí òní mọ tí olóore rẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ló wà tó rí bí yí orí síbẹ̀ olóore rẹ̀ ó fún fi ọ́ lẹ̀. torí kọ̀ wà lójú kórì yín máa yí àmọ́ kó yí síbi tó dáa bàbá ló sọ bẹ́ẹ̀ ẹ̀rí nọ́mbà àwọn ọmọ ẹ pè wọ́n. where's your head turn? ìbí turn. ẹ̀ bàbá ó sì dá lóyìnbó yorùbá yẹn ni o ti ṣe ó ṣe é ṣe lẹ́yìn ẹ̀yìn lẹ̀ ń mú yorùbá tẹ̀ ń porí rẹ̀ dà síbi kan hmm. orí gbogbo ọmọ yìí ni orí wa àmọ́ ayé síbi tó dáa tó bá yọ ayé síbi tó dáa kórí wa ọmọ náà kì torí bá ti náà kì ó ti di gbẹ̀bù rẹ̀ ó ti di gbẹ̀bù dání nù. àbí bàbá mi bàbá ẹ ṣe gbódò rí o ẹgbẹ́ mi sùn rí o ẹ jẹ́ àtà àṣọ ti gbé ẹjọ́ kan bù sí. orí ti bẹ́ẹ̀ rẹ́kọ̀dù mi kan mo sọ mo ní pé ẹnìkan béèrè pé ẹsẹ̀ rẹ ti ń tọwọ́ ìgbọ́ olùsèlú ni wọ́n á béèrè ọwọ́ ẹ pé ṣé ọmọ mo ṣe hmm ó ní ọmọ mo ṣe ọmọ mo ṣe ń bi kọ́ hmm. ó níbẹ̀ ló wà tí tírélà ti ń bọ̀ ibẹ̀ làwọn ti jọ jà hmm. tó fẹ́ kọlù báyìí tó ń wa ní ẹ̀pà tí tírélà lé sí gọ́tà ibẹ̀ lẹ́sẹ̀ ó ti kán hmm. mo ṣe àwa gbé mo ṣe dáadáa ni ní 1961 62 63 ọlọ́run ṣògo ni mo gbé mo ṣe lọ́lọ́run ṣògo olúmọ ń gbé nísàlẹ̀ post office níbi ọjà ìyẹn bàbá wa Charles Olúwọn bàbá wa nìyẹn bàbá o. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ báyìí ni àjọ wà ní ìgbà yẹn chọ́ọ̀chì ló wà tó ti ń ṣeré chọ́ọ̀chì gbà náà ó sọ fún ẹ chọ́ọ̀chì ló wà tó ti ń ṣeré fáwọn oní chọ́ọ̀chì èmi wà ní mo ṣe ń gbà yẹn so àjọ wà ń mo ṣe ni kì í ṣèmi nìkan pọ̀ ń bẹ̀ o ọ̀rẹ́ ọmọ wọn kan náà tó wà ń bẹ̀ wọ́n pè ní mọ̀rẹ̀mí àtẹ̀mọ́bi hmm. tó ń wọ̀ lọ sí i ni bí òsì láyé mọ́ ni òye mi mọ́ wà pọ̀ bẹ́ẹ̀ hmm. so ní mo ṣe àwọn olórin náà tún wá pọ̀ ń bẹ ẹja ìwé sígbà yẹn àwọn olórin gangan ni ah hmm. ayé pọ̀ tó gbà yẹn abalabi ṣe rò pé rọ Chicago hmm. abalabi ló ti ń ṣeré olùlẹ̀ ń pè ní main fiancé ọtẹ ti wo ọjọ́ mọ̀kọ́ ti wo bàbá ní o mọ́ wọ́n ti wo ah, wọ́n ti sọ sókè ìyàwó bàbá ìyàwó ìyá àpàṣọ tó wá wo main fiancé gangan tó wá wọ́ pósìtì wá rí tó kọ bàtà síwájú ọ́pṣì àkàn. ilé tí a pàṣọ ń gbé ńgbà náà nìyẹn hmm. ó gbé bẹ̀ títí kó tó dípọ́ ọmọ gbé kú omi lọ sí hmm. wà hmm. so mo ṣe ẹyin ìgbà tí èmi òun ni mo lọ gbé noble street tí mo ní mo gbé yẹn àti ìwàyà ìwàyà ẹ̀yẹn yẹn ọ̀nà kan ṣoṣo ló wọ ìwàyà òun náà ní máa kókó inú omi. la máa bá dé wáyà ibẹ̀ ni wọ́n kọ́ rẹ̀ǹtì lé sí. bàbá nígbà tẹ gbé omi ṣe báwo lo ṣòdì ńgbà yẹn. òṣòdì kí ni jóṣòdì àwọn òdì ìmọ̀ tí ń jóṣòdì. àwọn ah, máa bínú sí i o. mo ṣì ń gbà náà tá a bá ti dé kinní kan kí mo fẹ́ pe junction yìí ká tó mọ lọ sí. ìlú gbẹjọ àbẹ̀wò ni. mo mà dárúkọ rẹ̀ ní ìsìn mo mọ̀ rántí rẹ̀ alẹ́ ni alẹ́ junction láti mọ̀ pé láti yàwọ̀ ọdún lé báyìí kò sí ti jẹ́ mu inú gbó gbogbo bẹ̀ ń lọ ẹnu ẹ bá torí kẹlọ kó tó bá mọ ìgbẹ́ Òṣòdì inú gbó hán hán kò sí ti jẹ́ mu sí torí bẹ́ẹ̀ láti lọ máa ṣe rìkọ́dìn èyí tó wá lẹ́yìn abúlé Ẹ̀gbá ìyànà wọn eh, alágbàdo lẹ́gbẹ̀ẹ́ òsì tá a máa yà wọlé tó yẹ yín sìn ibẹ̀ ni ilé wà a máa fi jáde sí alágbàdo kì í ṣe alágbàdo station hmm. alágbàdo ìsàlẹ̀ bí ni hmm. ojú orin hmm. nígbà yẹn tá a bá kọjá Mushin eh, tá a bá kọjá eh, abúlé ẹ̀gbà tá a bá ń lọ sọ́nà Ṣàngó ẹ̀rí pé church kékeré ká orí mọ́ládé wọ́n níbẹ̀ ni kíní orí mọ́ládé ibẹ̀ ni mo ti máa ń ṣe rìkọ́dì inú gbóyè la máa ti ń ṣe rìkọ́dì abúlé kan wá wà bẹ́ẹ̀ tí wọ́n pè ní abúlé ìdíròkò ibẹ̀ ni a máa ń wọ̀ lọ ká tó dé junction ibi tí wọ́n ṣe tó gèdè sí lọ́nà Ṣàngó sí lẹ́ẹ̀ máa ti yà ibẹ̀ lẹ máa la máa ń wọ̀ lọ ibẹ̀ lẹ gidigidi gbogbo oògùn afẹ́sògùn owó tá à ń wílẹ̀ kan mm. ibẹ̀ láti rìkọ́ọ̀dù ẹ̀ mm. gradually ibẹ̀ láti rìkọ́ọ̀dù ẹ̀ mm. lóríṣiríṣiríṣi àwọn play gestures nígbà yẹn nínú igbó yẹn la máa ń lò along that junction tó yẹ yìí sì kò sí ti kéré Òṣòdì lọ́wọ́ náà kẹ́kẹ́ ngbà àwọn Òṣòdì gbà. bàbá wà lọ́wọ́ ọmọ ọ̀tá yẹn ọmọ ọ̀tá mo sọ. ẹsẹ̀ láfi rìn láti bẹ̀rẹ̀ láfi rìn dé Ìkẹjà ìkẹjà nìkan ní nànà àánú gbogbo ní ẹsẹ̀ dẹ̀ ni kò sí mọ́tò kò sọ́yọ́ yìí nìkan ìgbà tí gbogbo ẹsẹ̀ wa ń lajú tí àwọn ayédè náà dẹ gbogbo kìíní yẹn lẹ́yìn airport tó wà ń bẹ̀ local airport kò sẹ́ni tó gbé bẹ̀ hmm. kò sílé kankan ẹni ẹ bá tún rí gbogbo oní sìmẹ́ǹtì àbí sìmẹ́ǹtì yẹn igbó ni hmm. igbó èso ni hmm. lẹ́yìn Agége pẹ́ńsì ni mọ̀ ìyẹn náà ti pẹ́ tó ti tó ti bẹ́ẹ̀ ni ó ti wà bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ mm. mm. tó abúlé níbẹ̀ yẹn mm. pẹ́ǹsì ni màlúù kọ̀yẹ́ kó pọ́pùlà ni agége nìyẹn àwọn agége nìyẹn ó ga agége orílé agége ẹbẹ̀ ló wà bẹ́ẹ̀ ọ̀nà yẹn láti mọ́ gbà sí kínní ọ̀nà tẹ́yàṣẹ̀ wàhálà yẹn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ jáde síbẹ̀ kí ọ̀nà ibi tọ́nà wà ní mo sọ fún ẹ̀yẹn ọ̀nà agége bí pẹ́ǹsì ni mà lẹ́yìn gbà jáde sí abúlé ẹ̀gbà bàbá wa ò lè kó ń gbà ṣọ́ wọn mọ̀ tá a gbèrò nǹkan kan tí eh, wọ́n. ẹ ṣọ́ òkú tá a bá ń bọ̀ hmm. láti. tẹ́bá lọ yaṣẹ́ tẹ́bá ń padà bọ̀ ń bá yẹn. wọ́n ibè kí n tó máa yaṣẹ́ nígbà tí mo ṣe gbé bó ṣe yẹn hmm. kó tó di pé abẹ̀ sí jẹ́ jẹ́sítà yìí tí mo ṣe wà ní hmm. à ń lùlù à ń ṣe gbogbo ẹ̀ kiri ọkọ̀ tó bá ń bọ̀ láti Abẹ́òkúta ọkọ̀ onígi òun la máa òun la láti mú ṣe yẹn dé orí orúkọ ọjà tí mo dárúkọ lẹ́ẹ̀kan ká tó yà sí ọ̀nà èbúté mẹ́ta east tó mo ṣe ń gbà náà lẹ́yìn gbogbo ibi tí mo dárúkọ lẹ́yìn mo ṣe tí mo dárúkọ ibi tó wá popular jù ní ìdí òru àti ojú ẹlẹ́gbà tó jẹ́ kí ojú ẹlẹ́gbà ó sì popular ojú wípé ṣáìdì ìdí òru ń bí ọwọ́ ìdímọ̀ ṣeré ń bẹ̀ adéolú akínsẹ̀yà hmm. òun wà ń bẹ̀ hmm. ní òkè lọ́hùn ní abalabi hotel bàbá yìí màánà tí orúkọ ẹ̀ òun ló ṣeré ń bẹ̀ mára lè mọ́kànlé rọ Chicago dẹ́ ṣe wá rí ojú ẹlẹ́gbàá ń bí àwọn Jacob Olúwọlé àwọn ìjẹmọ́ọ̀sẹ̀ tí wọ́n pa ọmọ Ìgbò tó pa sójú orin gbà náà àwọn ló níbẹ̀ torí àwọn òtẹ́ pọ̀ ń bẹ àwọn aṣẹ́wó kún bẹ̀rẹ̀ pẹ́tẹ́ kó tó di wípé Fẹlá wá ṣẹ̀ṣẹ̀ wá donate bẹ̀yẹn Empire Hotel kó tó wá gbà bẹ̀yẹn kó tó ra bẹ̀yẹn kó tó wá máa ṣeré bẹ̀ kó tó di pé wọ́n á ba gbogbo bẹ̀ jẹ́ kó tó wà pé wọ́n nílé ń bẹ̀ so ojú ẹlẹ́gba ní kí kí ṣáìdì tiwa níbí hmm. kí ṣáìdì tìkú ní. Mm. Eh, so ní ojú ẹlẹ́gbàá ń bì yà ah, á tó bá ti dojú ẹlẹ́gbàá pọ́ ojú ẹlẹ́gbàá ni ẹ ọba ni ẹ ní èkó gbà náà so western region ẹ̀ ló ń control gbogbo ibẹ̀ yẹn kì í ṣe Lagos Island no western region la káàdì gbogbo ibẹ̀ yẹn sí àwọn Awólọ́wọ̀ ló ń control gbogbo ibẹ̀ yẹn ayé wà ń bẹ ayé àjẹdálé kò sórun lẹ́kọ̀ọ́ àbátí barracks ẹ̀ tó ní òtún wọn ti ọ̀pọ̀ tó wà ń bẹ a máa jayé sílẹ̀ máa fi mọ́ ni. Mm. Eh, ló bá lóbi ilé àgbésùn bẹ tí ó lọ ṣe àwọn bóun àgbésùn ti wà ń gbà eh, ẹ àwọn inú ìgbésẹ̀ èdè ń sìn. àwọn àwọn èyí pè wọ́n lápẹ̀jù ni wọ́n pè ń gbà yẹn ikú eh, ìyá ikú hmm. ó mì pé àwọn ìyá aṣẹ́wó hmm. ó ti gbé ayọ́ ti gbé pẹ́ẹ́. ẹ bá ẹ̀ kọ́ ara lé gbọ́ tẹ́gbọ́n <laughs> tí sáyé sọ oníṣòwò mi náà gbàgbé sí ìgbà yẹn ẹ ti sọ ti àkókò ọmọ mi ìkọ́ jáde yìí èmi náà tó sọ fọ́nrán mi ni mo oh, sọ oh, jáde ìkókò mi náà jáde ó ní mo máa gbọ́ <laughs> èmi ò lè jọ̀wọ́ ọ̀gbẹ́ èyí lẹ́yìn ṣe ní ìsàwọ̀ ò lè ṣe ló yẹ ká ṣe tó o bá ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ní ìlú òṣèlú hmm. torí mo pé mi ò lè kú ní ìsìn hmm tí n bá ti lo fifty years sí mọ́ lò tí n bá tètè kó hmm. fún mi lóògùn ẹ̀kú jẹ ìfọwọ́jẹ́ mi jẹ. Hmm. E, eléyìí tá a ṣe pẹ̀lú bàbá yìí àtúnṣe máa padà ṣe part two torí pé e, eléyìí tá a ṣe fún yìí náà ẹ sì kó jẹ kó jẹ kó jẹ kó jẹ kó jẹ kó jẹ náà bàbá kò ní jẹ́ kébì nìkan mo fẹ́ ṣàpèṣẹ́ mọ̀ pé inú nǹkan tí àwa tá à ń ṣe irú iṣẹ́ àǹfààní ta máa ń ní ni pé ṣàpèṣẹ́ mọ̀ kébì nìkan lè déédéé pè yín ní kíníkì bàbá kí ló ń ṣẹlẹ̀ ká máa fún lọ ká máa pa mílíọ̀nù lọ àwọn aráalé mi náà tó wà lólu òyìnbó nǹkan náà fẹ́ jàǹfààní irú eléyìí náà tẹ́mi bá bèyí mí à sọ pé ẹjọ́ ẹjẹ́ àpè wọn àwọn ọmọ adé sọ pé àbábá yìí tó ṣe yìí ẹjọ́ tó fún aláka nọ́mbà wọn ẹjẹ́ àfihàn kankan ránṣẹ́ ń pè yẹn pọ̀ bẹ́ẹ̀ lórí nígbà tí mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún yẹn kò ní bàjẹ́ bàbá mi náà tún ti dé bí báyìí sí iná ẹgbẹ́ bá ṣe sọ bàbá ń jayé wọn lọ fẹ́rẹ́fẹ́ kò sí fòyà kò sí nǹkan bàbá dé díẹ̀ àmọ́ ẹ pé bàbá bàbá ṣé ṣé ṣé wọ́n lè pè yín. ah kiri àwọn ló ní mí ẹ̀yin lẹ ní mí ní gbogbo ìgbà èmi èmi ti níyìn èmi ti níyìn ẹ̀sán wọn ara lè mi ti níyìn ọ̀pọ̀ màmá sọ̀rọ̀ kan mo ní ìjìnlẹ̀ aláìsokùn hmm. mo lọ sí India hmm. mo dé hmm. mo lọ sí Pakistan mo dé mo sì mọ́nu tó tó mọ̀ mọ̀ ń wí pé ebi ń pa mí ebi ń pa mí ooru gbẹ́ngbẹ́ mi o ebi ń pa mí ebi ń pa mí ooru gbẹ́ngbẹ́ mi o pápí lọ́dọ̀ kí ni má ti ṣe yìí sí o. Mm olólùfẹ́ mi ó aya mi gbóúnjẹ mi fún mi kí n sì máa jẹ oúnjẹ mi lọ olólùfẹ́ gbóúnjẹ mi fún mi kí n sì máa jẹ oúnjẹ mi lọ. ó tilẹ̀ jìnnà bí ó tilẹ̀ jìnnà ó ṣáàtì bọ́ sí mi lẹ́nu kí n sì gbẹ́. nọ́mbà bàbá lẹ́rí lórí amóhùnmáwòrán yẹn. òun lẹ rí lórí amóhùnmáwòrán tó wà ń bẹ̀ tó dúró yẹn ẹ má fúláṣì bàbá o ẹ dẹ̀ má pe bọ̀bọ̀ lọ́wọ́ alẹ́ mòrú gbégi ní o torí ẹ̀jọ́ dúró mọ́kí àgbàlagbà bàbá kó má di bàbá lọ dídí gbégbè lórí fóònù kó má di pé wọ́n ṣe kíní gbégi o ẹ kí bàbá láàárọ̀ mọ̀sán lálẹ́ lọ kẹ́pẹ́ bàbá máa wà tó máa wò ó pé kí ló tó ṣòwò sí i ṣé ìyẹn náà ẹgbà yẹn náà láàyè. àgbà fún hmm. wa hmm. tí ẹ lè ṣe fún wa hmm. ọwọ́ yín náà ló wà hmm. ọlọ́run dẹ̀ ní pin yín pa hmm. bẹ bá ṣe fágbà àgbàdẹ ṣe fún ẹ̀yin náà ó sì dàgbà rí ẹ̀yin ní dàgbà. bàbá àmọ́ tó bá ti dáhùn èmi náà ní commission tèmi o torí tèmi ẹ mọ̀ pé a lè jọ yọ kinní síra wa tó bá di pé kinní o. ṣé ẹ ti di pé bírèkì wà mẹ́ five oh seven oh five one three nine six nine nine two ẹ má jẹ́ kó gbọ́ oh seven oh five one three nine six nine mm-hmm. nine two. Mm personal mm. personal. Mm, kò sí wàhálà ẹ̀yin olólùfẹ́ yìí náà kó mọ̀ bó ṣe ń lọ ẹ pé bàbá ẹ jẹ́ kí ni bàbá dùn mm, ẹ jẹ́ kí bàbá kọ́ bóyin torí ẹ̀yin náà kú gbọ́ látàrí nineteen sixty sixty sixty àwọn ìtàn tèmi gan tí mi mọ̀ mo dẹ̀ kẹ́yìn púpọ̀ tẹ̀ ń wò wá náà tó ti dì nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn mo ti gbádùn ara yín pé kìnìún àwọn àrí eléyìí pàtó àdìlágbára ọlọ́run a sì ṣe pàtó tá a lọ bá bàbá ní olúyọ̀rẹ́ gangan tá a jọ bá lọ jàbúlà jẹ́ gbogbo ẹni àìmọ̀ àwọn ọ̀rẹ́ àwọn máa ṣe fún yín bàbá dẹ̀ wà fún wa lọ́gọ́dọ̀ kò ní bàjẹ́ bàbá mi. kí lè lé eléyìí omi ọsàn. bàbá yẹn tí kì mí o. táyé lórí èjì rẹ rẹ ìṣokùn ẹdún jọ bí wíníwíní lójú orogún èjì mọ àwọn méjì yẹ ó wọlé alákìsà ó sálákìsà ló nígbà sọ mi ò fẹ́ kó ṣe wàhálà mọ́ mo wò lè wọlé alákìsà mọ́ ilé onílés oní oní damask ibẹ̀ ni kó máa wọlé. ìbejì o tẹ wọlé alákìsà mọ́ sí ìbámu. kí lè lóyún o omi ọyàn omi tútù ọmọ pàápàá. adúgbòlá ọlọ́run pé ọlọ́run jẹ́ kí ètò ìní ìbáṣe fẹ́ kó lọ ó lọ tó tún dùn tó lárinrin bàbá wa bá àgbàlagbà pátápátá pátápátá pátápátá sọ legendary comedian tó jẹ́ pé wọ́n lè foundation comedy bí wọ́n ṣe sọ wọn náà wọ́n gan wájú àmọ́ <laughs> ibi náà wọ́n ti mú yẹn wàláì tàlà iṣẹ́ ńláńláńlá ni bàbá ṣe ẹ jẹ́ ká bọ̀ fún wọn ẹ pé bàbá ẹdùn bàbá nu gbogbo àwọn tó ń ṣe tíátà ìwọ producer director kan tó ń wọ́n mi báyìí náà ẹ kí bàbá bàbá ṣe jẹ́ kí bàbá dúró bàbá ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín pé àtúnra lọ́jọ́ mi ọjọ́ rẹ̀. lágbára ilé ìlú màrí ọdọọdún báyìí ní ságbórúwé o ọdọọdún lẹ̀ wá wà ọdọọdún láti máa ń rógun obì lórí àtẹ ọdọọdún báyìí ni màá máa rí yín ẹ máa máa wà ẹ máa máa dán ègbìn nìyín dídándegbìn dánkú ẹ máa dánkú ni ẹ wàá rí ṣé ẹ rí gbogbo òde tí ṣẹ̀kẹ̀rẹ̀ bá lọ kí ni wọ́n mú bọ̀ torí gbogbo ara kìkì owó ni gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ń ṣe láyè lágbára Elédùmarè ẹ máa rówó gidi owó gidi tí àgbà náà ò ní wọ̀ ni o ní ọmọ wọlé iṣẹ́ tẹ wá ń ṣe kò nídìí iṣẹ́ o iṣẹ́ yín ò nídìí iṣẹ́ o ẹ̀yin tí ẹ̀ wá ń bẹ lókè òkú ń bẹ ní Amẹ́ríkà ní Europe ní London ní Australia ní anywhere Dubai ní lágbára Ọlọ́run ṣe wò mí kí lẹ̀ wò ó ayọ̀ tẹ́ ẹ bá fi ń bọ̀ lé báyìí ẹ kó owó ire ọmọ àtàlàáfíà lẹ máa kó padà wà ní ilé yìí ẹ ní tàjògbéságbò ẹ ní ti àjògbésájò ẹ ní ti àjògbésájò lágbára ọlọ́run ire ire kàní. ẹ ṣe bàbá mi àtúndé oríjọ́ ọmọ ìjọ rẹ̀ ẹ ṣe bàbá o.